وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار والعياذ بالله نأتي أداك فهم رابع لك الله سبحانه وتعالى هذا ترى إكي أتي ìgbẹ́ ọlọ́run bá lè kẹ́ra fún alábà muhammad sallallahu alayhi wa sallam àwọn àtẹ̀síwájú níbi àtúnyẹ̀wò ìwé wa nínú báàbù qawlillahi ta'ala ó dàgbé bí kọ́ òun kọ́ rẹ̀ fún mi ìbẹ̀kọ́ rẹ̀ fi hàn mí. so báàbù man jahada shay'an min al-asma'i wa sifat pẹ̀lú gọlọ́m àkọ́kọ́ pé àkíyèsí pé inshallah pápá jùlọ fáwà brothers ní mashalashi pé tí a bá ti parí hisowa kí a dúró torí general kẹlẹ̀n tí a máa ń ṣe ní mashalashi inshallah àtẹ̀lẹ̀mẹ́tẹ̀ kí kíni wá gùn púpọ̀ kárìbà rí parí nígbà tí sanitation wà ṣùgbọ́n àti sanitation bá fi parí á fi á fi láǹfààní àti parí gbogbo iṣẹ́ tí ó yẹ ká ṣe á rí pé ní last eh, last month iṣẹ́ ẹ̀fẹ́ ṣe bí ẹni ń gbomi díẹ̀ so tá bá tètè bẹ̀rẹ̀ ní ọ̀tẹ̀ yìí eh, a lè tètè parí insha Allah báàbù man jahada shay'an min al sifa' òun náà ni agbọ́n ibi tí wọ́n fi ń sọ̀rọ̀ nípa ẹni bá takò nǹkankan nínú àwọn orúkọ ọlọ́wọ́n bá àlékẹ́ọ́lá tàbí nínú àwọn ìròyìn ọlọ́wọ́n bá àlékẹ́ọ́lá wa qawlullahi ta'ala àtọ̀rọ̀ ọlọ́wọ́n bá àlékẹ́ọ́lá tọ́nà sọ pé wa hum yakfuruna birrahman ó rí pé wọ́n á máa ṣe kẹfìrí pẹ̀lú arrahman ni kul huwa ìwọ sọ fún wa wípé arrahman yẹn o ọlọ́wọ́n bá ni la ilaha ọba tí ó sẹ́nìkan tá a wárí tá a jọ́sìn fún àfi òun nìkan alayhi tawakkaltu òun nìkan ni mo gbára lé wa ilayhi matab bẹ́ẹ̀ ni ọ̀dọ̀ rẹ̀ ni màá ma wá ìtúbà sí wa fi sahihi bukhari bẹ́ẹ̀ lẹ́gbà wa nù sahih bukhari qala ali sẹ́nà ali sọ pé radiyallahu anhu ó ní hadithun nasa bima ya'rifun ẹ máa fi bá àwọn èèyàn sọ̀rọ̀ dédé òǹdíwọ̀n kan làákàrí wọn bá lè gbé àtùrìdúnà an yukadhiba Allaha wa rasulahu ǹjẹ́ ẹ fẹ́ kí wọ́n máa pè nírọ́ ọlọ́run àti òjíṣẹ́ ẹni warawa abdulrazak ma'amar bẹ́ẹ̀ abdulrazak ó gba ẹgbà wa látọ̀dọ̀ ma'amar an ibn tawus látọ̀dọ̀ ibn tawus an abi látọ̀dọ̀ bàbá rẹ̀ ibn abbasin láti ọ̀dọ̀ abdullahi bin abbas radiyallahu anhu annahu raha rajula wípé orí arákùnrin kan tó jẹ́ pé intafadọ̀ lam sami hadithan anin nabi sallallahu alaihi wasallam fi sifa ọ̀wárìrì ó ṣẹlẹ̀ sí nígbà tó gbọ́ tí anabi sallallahu alaihi wasallam tí ó sọ nǹkan kan nípa àwọn ìròyìn ọlọ́run ọba àlékẹ́ọ́lá ṣùgbọ́n ọ̀wárìrì yìí ó istinkaran lidalik nítorí yí pé kò bá alára mu ni ó fẹ́ takun tí anabi ń sọ nípa ọlọ́run ní faqala anabi sàlám wa sọ kí ma faraqu haula kí ni n ti ń já àwọn ẹni wọ̀nyí ní láyà tó jẹ́ pé yajiduna riqqatan inda muhkami wọ́n a máa rí rírọ̀ ọkàn níbi àwọn eléyìí tó hàn tó fojú hàn gedegbe inú àwọn àyà alukur'an yọlọ́wọ́ balẹ̀ inú àwọn àyà alukur'an wa yahlakuna inda mutashabihi wọ́n wà máa parun níbi àwọn eléyìí tí ó bá rújú níbẹ̀ lamma sami'at quraishun rasulallahi sallallahu alayhi wa sallam nígbàtí àwọn èèyàn gbọ́ tẹ́yí àwọn kùrẹ́ṣí kìrìkí àwọn kùrẹ́ṣí tí wọ́n gbọ́ tánàbí sallallahu alayhi wa sallam tẹ́ yadhkuru rahman a máa dákọ̀ ankaru dhalika ni wọ́n bá takò fa anzalallahu fihim lọ́lọ́wọ́n bá àdìkẹ́lá wa sọ ayàkàrẹ̀ ní nípa àwọn yìí pé wahum yakfuruna birrahman wọ́n máa takò arrahman wọ́n máa ṣe kẹfìrí pẹ̀lú arrahman báàbù man jahada shay'an min al-asma'i wa sifat wọ́n náà ni ibi tí a fa ti ń ṣàlàyé fún wa nípa ìtakò nǹkankan bóyá nínú àwọn àròyìn ọlọ́run ọba àdékọ́lá ni tàbí nínú àwọn orúkọ ọlọ́run ọba àdékọ́lá subhanahu wa ta'ala munasabatu hadhal bab in tó fa tí afa fi mú ọ̀rọ̀ yìí wá o pé a rí i pé léyìí tó pọ̀ nǹkan tí wọ́n ti sọ ṣáájú o ni tawhidul uluhiyya òun wọ́n ti ṣàlàyé ṣàlàyé ṣàlàyé o ni tawhidul ibada ìmọ́lọ́wọ́ba àdékọ́lá ní àṣò nípa ìjọsìn kọ́ẹ́pọ̀ nìkan láàmà jọsìn fún táà ní jọsìn fẹ́lómi yàtọ̀ sí ọlọ́run ọba àríkẹ́lá subhanahu wa ta'ala ó ní gbogbo nǹkan tí afá ti fi ṣàlàyé tán ti ṣàlàyé fá títí níbi gbogbo àwọn al-abwabul mutaqaddima àwọn báàbù báàbù bí tí wọ́n ti ń kọ́ alẹ́kọ̀ọ́ bọ̀ wá sẹ́yìn ṣùgbọ́n níbi bí wọ́n fẹ́ sọ̀rọ̀ nípa al-asma'u wa àwọn orúkọ ọlọ́run ọba àlékiọlá àtàwọn òròyìn rẹ̀ torí pé tawhid àwọn afá àwọn amọ̀kùn sí mẹ́ta kódà àwọn ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ méjì ni àwọn afá àkùn sí wọ́n ní tawhidul ilmi àti tawhidul qasdi wa talab ìmọ́lọ́run ọba àlékiọlá láàṣọ nípa kámà yẹn ni yí pé kámà jọ́sìn fún lónìí kan kí a mọ̀ pẹ̀lú àwọn ìròyìn ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn àfà wọn kì í mẹ́nu bà ọ̀rọ̀ yìí lọ títí ọ̀rọ̀ kì í pọ̀ ní orí ẹ̀ not until ìgbà tí àwọn oníbídà tí wọ́n wá dìde nínú Jahmiyya àtàwọn Mu'tazila àti àwọn al-Asha'ira wọn wá dìde wọn bẹ̀ sí ní tẹnubọ àwọn ìròyìn Ọlọ́run ọba àlekíọlá lọ́nà tí kò bá in salaf tí wọ́n wà lórí ẹ̀mù eléyìí ó wá fa káwọn afá kí wọ́n tún wò pé a tábà lè pín lọ́tọ̀ọ̀tọ̀ kò bá dà tawhidu rububiya àwọn aṣàlàyé wípé in tó ń jẹ́ tawhidu rububiya òun ni tó wípé ìmọ́lọ́ọ̀bà àti fẹ́lálà nípa rububiya nípa ìjẹ́ adẹ́dà rẹ̀ nípa ìjẹ́ ọba tó ní tó dá àti nípa ìmọ̀ ṣàkóso lórí nǹkan tí ó dá tàwíìdì òun ni tàwíìdì tí àwọn mùṣìríkí tán fi gba okùn wípé ẹlẹ́bọ ni wọ́n níwájú ọlọ́run ọba àdékẹ́ọ́lá ìyẹn ni kí wọ́n fi ìdí tàwíìdì rinlẹ̀ ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ wọ́n tún gbókùn náà ni wípé ẹlẹ́ kí ló fà tán fi gbókùn nípa pé ẹlẹ́bọ ni wọ́n níwájú ọlọ́wọ́n bá àlékẹ́lá òun ni yé pé wọ́n nígbàgbọ́ sí nǹkan kan tó yẹ kó ràn wọ́n lọ́wọ́ lórí ìnígbàgbọ́ sí yé pé a gbọ́dọ̀ jọ́sìn fún nǹkan mi àfọlọ́wọ́n bá àlékẹ́lá ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ nǹkan yóò ràn wọ́n lọ́wọ́ kí ni nǹkan náà wọ́n gbà kọ́lọ́wọ́n bá àlékẹ́lá ló dá gbogbo sánmà àtìlẹ́lẹ̀ àwọn àyà àti inú Qur'an tọ́lọ̀ ń sọ pé tọ́ ni ọlọ́run tó bá bẹ́ẹ̀ pé ta ló dá wọn wọn á lọ lọ́hùn tó bá lọ́hùn ta ni wọ́n máa ń bìyẹ́ di malakutu samawati wal ardi wọn á sọ pé lọ́hùn. àwọn nǹkan tí wọ́n nígbàgbọ́ sí nǹkan tán nígbàgbọ́ sí nípa pé ọlọ́run ọba àlékí ọlọ́lọ́ba tó dá sánmà àti ilẹ̀ àti gbogbo tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òun sì lọ́ba tó ní tó ní kápá lórí ẹ̀ òun sì lọ́ba tí ń ṣàkóso lórí ẹ̀ ní tí wọ́n nígbàgbọ́ sí ó yẹ kí ó ràn wọ́n lọ́wọ́ lórí wípé ókè tó bá wá jẹ́ pọ́lọ́run ọba àlékí ọlọ́lọ́ dá sánmà àti ilẹ̀ ẹlẹ́ẹ̀ ǹjẹ́ lómìn wá ní ẹ̀tọ́ sí ká máa wá darí ìjọsìn sí bí torí pé tawhid rububiya dalilun ala tawhid uluhiya tawhid rububiya ẹni bá ti nígbàgbọ́ sí àwọn kan wọ̀nyí lọ́lọ́wọ́n bá àríkàlá náà fi wọ́n bí lọ́wọ́n pé ah olùfà ń nà tó fakún kí ló wá fà tẹ̀fún á ń gbórí kúrò níbi tó yẹ kẹwàá lórí ẹ̀ nígbà tẹ ní gbogbo àwọn ìgbàgbọ́ ìyẹn ni pé ìgbàgbọ́ wọn kò wúlò fún wọn wọ́n yàtọ̀ fi gbókùn sí ni nínú ìṣẹ̀bọ sọ́lọ́wọ́n ọba àdékẹ́lá subhanahu wa ta'ala tabawari lóde òní táwọn ẹ̀ka bá ń sọ tàbá wa tó wáyé pé gbogbo tí ni ajẹ́ yí pé irú àwọn ènìyàn tàwíìdì tí wọ́n júwe àsìkò ànábì sallallahu alaihi wasallam kò mú wọn kúrò nínú ìṣẹbọ wọn kódà ó tún jẹ́ kán tún gbókùn sí ni torí pé ní tí wọ́n nígbàgbọ́ lé lórí kò ràn wọ́n lọ́wọ́ lórí wípé káwọn ọmọ darí nǹkan kan nínú ìjọsìn lọ bẹ́ẹ̀ lómi yàtọ̀ sọ́dọ̀ wọn bá àríkẹ́lá subhanahu wa ta'ala bẹ́ẹ̀ sì kẹ́ni tó yẹ kí ó ràn wọ́n lọ́wọ́ lé lórí òun ni pé ká máa jọ́sìn fọ́lọ́wọ́n bá àríkẹ́lá nìkan so awari táwọn yóò máa ṣàpèjú tawhid lónìí tó wá ní tawhid rububiyya nìkan òun ni tawhid eléyìí dédé nǹkan táwọn mùṣìríkí àwọn kèfèrí lẹ lárúbáwá tí nígbà táwọn ìbẹ̀sẹ̀ láǹfi ń fi Kùránì jíṣẹ́ fún wọn dédé ń tán ní ládìí ọkàn gangan lélẹ̀ ọlọ́run bá àdékẹ́ ló sì yé mọ́mọ́ pé wọ́n ní kèfèrí látara bẹ́ẹ̀ lẹ́yìn náà ni tawhidul alhuluhiya awo tawhidul ibada awo tawhidul ubudiya ona ni yé pé bàbá tí wàá gbà bọ́lọ̀ ló dá wa ìtumọ̀ rẹ̀ ni yé pé kò sẹ́ni kankan tó kún lọ́wọ́ láti dá wa láti dá nkankan nínú sánmà àti lẹ́lẹ̀ tí ò bá sí ẹnì kankan tó kún lọ́wọ́ a jẹ́ wípé kò sẹ́ni kankan tó yẹ ká darí ìjọsìn fún yàtọ̀ sí wọn ọlọ́run bá àlekè rà subhanahu wa ta'ala torí pé òun nìkan ló lágbára àti dá wa nígbà tó wá dá wa tán ó pa á láṣẹ ẹ mọ jọ́sìn fún mi omi ni pé kò yẹ ká ká jọ́sìn fún kan míì tó yàtọ̀ sí nígbà tá à ń jọ́sìn fún kan míì tó yàtọ̀ sí ṣé nítorí wípé òun náà kún ọlọ́run bá àlekè ọlá lọ́wọ́ nínú dídẹ́ ẹ̀dá ni rárá kò sẹ́ni tí ó sọ eléyìí kódà àtàwọn kẹfìrí gan àfi díẹ̀ nínú àfi díẹ̀ nínú wọn díẹ̀ nínú wọn náà ọlọ́run bá àlekọ́lá tún júwe fún ẹ pé irọ́ náà ń pa wajahadu biha wastaiqanatha anfusuhum dhulman wa uluwa irọ́ ni wọ́n ń pa nǹkan tí wọ́n sọ wọ́n kàn ń takò lórí ahọ́n ni ní orí ọkàn wọn kò sì rí gẹ́lẹ́ nìyẹn nígbà tí Fìràwọ́ náà nínú díẹ̀ nínú wọn tí wọ́n takò tawhid rububiyya ó ní ana rabbukumul a'la èmi ni ọba yín tó ga jù ó tún sọ fún wọn ní ma alimtu lakum min ilahin gairi mi ma ọlọ́run mi fún yín àfẹ́mi tí mo ń sọ̀rọ̀ so ìyẹn ni pé ká máa sin òun nígbà tó sọ pé rabbukumul aala ń kílé mo rububiyya nìyẹn pé òun ní ìkápá lórí àwọn kan kọ̀ọ̀kan bẹ́ẹ̀ bá sọ pé nǹkan ló ń dáyàn tó ń bá wa mú àmì yìí tó ń bá pa ẹnìkan tó ń bá spí ẹnìkan kọ́ ṣé òun ní kápá nìyẹn so ajẹ́yẹ pé òun ní ṣíà nínú rùbùbíyà bóun bá ti ẹ̀dá òun ní kápálẹ̀ lórí òun pa ẹnìkan òun yí ẹnìkan hmm? tẹ́wàá máa sọ pé wà á náà àmẹ́ta wà áhíyá rárá so bẹ́ẹ̀ lẹ́la àwọn mùsùlùkì náà ní ìṣáájú àwọn sọ pé wọ́n ní khaliqul khair èyí tí ń dá dáadáa wọ́n ní òun ní nùr ìmọ́lẹ̀ ṣùgbọ́n khaliqul sharri èyí tó ń dá aburú tábùrú gbogbo bá ti ṣẹlẹ̀ nǹkan tá hold responsible fún tó dáa kú yẹn wọ́n azulma òkùnkùn ni òkùnkùn ló fà gbogbo aburú bá ṣẹlẹ̀ nílẹ̀ẹ́lẹ̀ àti sánmọ̀ òkùnkùn ló fà òun ló dá aburú àwọn afá ni wọ́n ń da ìdẹ́dà sí ọ̀dọ̀ nǹkan mi tó yàtọ̀ sí ọlọ́run bá àdékìlá tó ń ti bẹ́ẹ̀ ọlọ́run ní jáhàdó bìhà wọ́n kàn ń takò ni o ìgbọ́n kò pọ́síbù lórí ọkàn wọn náà mọ̀ pé rọ́lá wọn ń pa zulman ní tàbùsí wà olówó àti ṣe gbáraga ni tó inú eléyìí tí àwọn àfọwọ́ akí fi ilẹ̀ láì mẹ́nuba ọ̀nà ni tawhidu alasma iwasifat sifat ìmú ọlọ́run ọba àlekí ọlá láàṣọ nínú ìjọsìn nínú um, àwọn orúkọ rẹ̀ àti àwọn kẹ́ni àti àwọn ìròyìn rẹ̀ subhanahu wa ta'ala tó jẹ́ yí pé gbogbo ẹnikẹ́ni tó bá yí tako nkankan nínú àwọn orúkọ ọlọ́run ọba àríkẹ́ ọlá gbogbo ẹnikẹ́ni tó bá yí tako nkankan nínú àwọn ìròyìn ọlọ́run ọba àríkẹ́ àwọn afáàsọ yí pé fahuwa káfíìr yóò jẹ́ kẹfìrí ni ẹnu kù lórí ẹ̀ pé irú àwọn ìbáyìí wọ́n jẹ́ kẹfìrí ni àyàfi tó bá jẹ́ pé ó ní bọ́rọ̀ títí irú èèyàn bẹ́ẹ̀ ṣe jẹ́ táàkù tí alẹ́pàá mọ́ rán wa ní etí bí bẹ́ẹ̀ ìyẹn ni ó fi jẹ́ pé àwọn jàmíyà bàbá Ibn al-Qayyim rahimahullah ó ní wàlàkọ́dé takọ́ládà kufruhum khamsuna fi ashirin minal ulama'i fil buldani pé ńgbà tí a kà ní ẹni èjì pé ta ló ti pé àwọn pípù yìí ní kèfèrí náà jàmíyà táwọn ta àwọn jàmíyà àkídà àti tiwọn ní pé wọ́n gbà pé ọlọ́run ní okọ̀ lóòtọ́ ṣùgbọ́n àwọn okọ̀ yẹn okọ̀ tí ò ní túmọ̀ ni kámọ́mọ́tú sẹ̀míhù albasiru àwọn ọ̀dọ́gbé rárá sẹ̀míhù ń bèèrè àsámẹ́rin ni kò kí gbọ́n kankan wọ́n kàn ń pè ń sẹ̀míhù basiru ọba tí ń rí nǹkan pé kò rí nǹkan kan kò rí ẹni kò ní ìtumọ̀ àwọn orúkọ yẹn kò ní ìtumọ̀ so àwọn jahmiya baba ibn al-qayyim rahimahullah ó ní takọ̀lẹ́dà kò fọ́rọ̀ um àwọn àfa wọ́n ń gbé àsíá pé kèfèrí ni wọ́n wọ́n ń gbé kọ́rùn báyìí jahmiya ẹ bá ti bá rí wọn sọ fún wọn pé ni wọ́n wọ́n ń kírun wọ́n ń gbààwẹ̀ wọ́n ń yọ zaka ṣùgbọ́n wọ́n ní àwọn okọ̀ ẹ̀ okọ̀ bọ̀rọ̀ gidi lásán gbóndúkú làwọn okọ̀ ẹ̀ okọ̀ tí ò ní ìtumọ̀ ni so àwọn Mu'tazila àwọn sọ yí pé lóòótọ́ ó ní ìtumọ̀ ṣùgbọ́n a yí ìtumọ̀ rẹ̀ gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀ yẹn o so wọ́n ní àwọn tẹ̀ tako no àwọn Jahmiya àwọn Mu'tazila àwọn sọ yí pé ẹbá sọ pé ó nítumọ̀ tàbá gbà sí lẹ́nu but èyí tó rílì gangan ni pé kò nítumọ̀ náà tàbá gbà sí lẹ́nu ẹ̀sọ̀ túmọ̀ tẹ́ sọ pé ó ní kagbọ̀ ayì ayì gbogbo tó tó a máa ṣe tàwílù sífàt wọ́n a máa yí túmọ̀ wọ́n a máa yí lọ àwọn àwọn náà ẹ̀ náà àwọn àṣàyíra àwọn sọ pé ànígbà àwọn sífàtì lọ́yìn láti pọ̀ jù so fourteen péré làágbà ní ọwọ́ yín bẹ̀ so ara yọ bí fourteen kan sẹ́gbẹ̀ pé ti tó sọ àwọn yòókù so yẹn àwọn afáàfù sọ yìí pé ẹ̀ kẹfìrí náà ni wọn bàbá ibùdókọ̀ yìí sọ yìí pé ẹ̀ taqallada kufrun fil bilad khamsun fi ashirin fifty lọ́nà mẹ́wàá tí five hundred minal ulama nínú àwọn àfà five hundred ní bàtà kàwọn so náà sọ pé kẹfìrí ni wọn ò fílmù dàn bàtà kàwọn àfà kàkàkiri kàkàwọn gbà five hundred àfà tá àfà five hundred bá sọ pé kẹfìrí lèèyàn ẹgbàgbé ẹ ká mọ ìpé kẹfìrí lẹ́yìn náà lóòótọ́ ni káfíìrì ni bila shak so ìyẹn ni ọlọ́run bá àdìkọ́lá wọn ń júwe bíbí pé wàhùn yẹ fúrú nàbí rahman ọ sọ yìí pé wọ́n máa tako arrahman kẹ́límà arrahman àfa sọ pé ìtumọ̀ rẹ̀ ni pé wọ́n àtakọ ọlọ́run bá àlekẹ́ la yakfuruna birrahman kẹ́ ẹ máa sọ pé ọlọ́run ní tó ń jẹ́ arrahman wọ́n àtakò kárí eléyìí ọlọ́run bá àlekẹ́ la ń jẹ́ oyé wọn ni pé kò sí nǹkan tó kàn wọ́n bẹ́ẹ̀ ṣèbọ́n lòun máa sọ pé orúkọ tóun jẹ́ òun lélẹ̀ wọ́n wá ń takò so ẹ̀rẹ́mìlẹ́tì àyà yẹn láti bẹ̀rẹ̀ rẹ̀ وكذلك أبي وكذلك أوحينا إليك وكذلك أرسلناك لتتلو عليهم الذي أوحينا إليك إبراهيم وكذلك أرسلناك لتتلو عليهم الذي أوحينا إليك وهم يكفرون بالرحمن قل هو ربي لا إله إلا هو عليه توكلت وإليه matab walaw anna qur'anan suyirat bihil jibalu aw qutti'at bihil ardu aw kullima bihil mauta afalam yay'as alladhina amanu allaw yasha'u Allahu lahada an-nasa jami'a wala yazalu alladhina kafaru tusibuhum qari'atun bima sana'u aw tahullu qariban min darihim hatta ya'tiya wa'dullah inna allaha la yukhlifu al-mi'ad ọlọ́run bá àlekọ́lá ń sọ bóun sì fẹ́ tírìtì wọn ipe gbọ́ wọn náà kadhalika awhayna ilayka kadhalika arsalnaka bá a sì rán wọn náà nìyẹn litatluwa alayhim alladhi awhayna ilayka kó lè bá ka àsọ̀kalẹ̀ àwọn ọlọ́run fún wọn nínú àwọn àsọ̀kalẹ̀ àwọn ọlọ́run wọn wà ní arrahman ìhun lèmi ọlọ́run ọba àdékè ìkan náà orúkọ èmi ọlọ́run ọba àdékè ọlá ni ọlọ́run sọ pé wahum yakfuruna bir rahman wọ́n wá ń ṣe kèfèrí pẹ̀lú rahman wọ́n ń ṣe kèfèrí pẹ̀lú ẹ̀ àwọn afáàzọ pé kíni túmọ̀ rẹ̀ ó ní pé arrahman yẹn ànábì ò kà déédéé jí kó máa sọ pé ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ọba ọlá gangan ó ti pera rẹ̀ bẹ́ẹ̀ wọ́n ń tako ntọ́lọ́wọ́ba àlekẹ́ọ́lá fi rinlẹ̀ nínú alukur'an gbogbo ẹnikẹ́ni bá ti tako ntọ́lọ́wọ́ba àlekẹ́ọ́lá fi rinlẹ̀ kò bá jẹ́ ara fi kàn lèyàn tako ń bẹ̀ fahuwa káfir lọ́lọ́wọ́ba àlekẹ́fọ́ àwọn yakfuruna wọ́n ń di kèfèrí bir rahman látara wípé wọ́n gba arrahman wọlé ipe kan náà orúkọ ọlọ́wọ́ba àlekẹ́ọ́lá ni kul huwa rabbi mi la ilaha illahu ọba táà lẹ́lòmí ta gbọ́dọ̀ jọ́sìn fún àfún nìkan ilayhi ẹ́ eh, alayhi tawakkaltu o mú gbára lé ń tèmi wa ilayhi mata ọ̀dọ̀ rẹ̀ sì ní ma wá ìtúpa sí ọlọ́run bá àdé kẹlá pé mọ́dà wọn ló ń wò walau anna qur'anan ṣebí qur'an ta ní àgbọ̀dọ̀ mọ́gbà tá a bá sọ ń bẹ̀ gbọ́ òun náà ló ń kà fún wọn tán dẹ̀ wàlà anna Qur'anan suyyirat bihil jibalu tó bá gbà sọ Qur'an kan kalẹ̀ tẹ́ pé ìṣe ní yí òkè bíi bọ́ọ̀lù báyìí hmm? tí ń yí òkè kiri báyìí bíi táyà ẹ̀ ń rí pé òkè mọ̀ ní múùfù yìí Qur'an kan náà dẹ̀ la fi ń yí bẹ́ẹ̀ ẹ̀ aw qutti'at bihil ardu tàbí aṣọ Qur'an yẹn kalẹ̀ ní bá ń bẹ́ gbogbo lẹ́lẹ̀ báyìí tí ń bẹ́ bíi dà òkú tó ti sùn lẹ́la làbá fi ń bá sọ̀rọ̀ ẹ bá ń dáhùn ẹ bá ń gbọ́. tó bá rí bẹ́ẹ̀ náà wọ́n á gba àwọn eléyìí wọ́n ní gbà <laughs> má dá wọn lóhùn o táwọn bá tiẹ̀ lọ ni wọ́n ní gbà àfàlámíà ẹ̀sìn lẹ́dínà àmánù sáwọn tí wọ́n nígbàgbọ́ sáwọn ò tí ìjákàmù náà ni wípé Allahu yasha'u Allahu lahada nasa jami'a ibi tó bá kó wọ́ ọlọ́run bá àlékè ọlá ni ọ̀nà mọ̀ kó bá fi ṣe kò ń gẹ gbogbo èèyàn pátá àmọ́ sí nǹkan tó lè ṣẹlẹ̀ náà ni kódà kí òjò ẹ̀jẹ̀ kó máa rọ̀ ní sánmọ̀ báyẹn tí ò ní gbà ò ní gbà láyé ń tiẹ̀ máa ń rí dandan náà ni pé aláfẹ́ kò rí bẹ́ẹ̀ ṣé àwọn tán nígbàgbọ́ ṣé wọn ò tí ì jákàmù náà ni pé Allahu yasha'u Allahu lahada nasa jami'a tó bá wù ní kò wúyẹ kó fọ̀nà mọ́ gbogbo àwọn èèyàn náà kò ní rí bẹ́ẹ̀ náà ni wala yazalu alladhina kafaru ṣùgbọ́n ẹ má wọ̀rí àwọn tán sí kẹfìrí yẹn ìkankan máa ṣẹlẹ̀ sí wọn wọn ni pé kọ́rí atún ẹ́ wàlá àzọ́lù lẹ́dínà káfàrú tusibuhum kọ́rí atún bima sọ́nàrù àjálù aburú àjálù wàhálà tí gbogbo wọn máa dojúrú kò ní yé má máa sọ̀kalẹ̀ tí wọn bima sọ́nàrù látara tí wọ́n fọwọ́ ara wọn sí náà ni o aw tahullu qariban min darihim ẹ̀yẹn náà wá wò dáadáa kódà tí ò bá sọ̀kalẹ̀ sí wọn directly yóò súnmọ́lé wọn àrè ara àbẹ̀rù ayé ni kéyìn ó wà káàbùrú ó máa ṣẹlẹ̀ síyàn directly ṣùgbọ́n kẹ́ máa wo báyìí káni ń dáhùn ẹ ní neighborhood ní close neighborhood àbọ̀ áwùtà hólù kọ̀rí bá mi ń darí wọ́n máa fojú rí báyìí pé hé wàhálà ní ń bọ̀ wáyìí ẹ ọlọ́run bá pé hátà àti àwọn àdùnlà títí tádéhùn ọlọ́run bá lè kéré fi wá bá wọn pé ó ti tó ẹ ti lò tán báyìí inna Allah la yukhlifu al-mi'ad ẹ rí i pé eléyìí tí mo promise wọn yìí kò ní yé mọ̀mọ̀ ṣẹlẹ̀ àti wípé wọ́n wá jìyà iná nígbẹ̀yìngbẹ̀yìn ìyẹn náà ń bọ̀ wá ṣẹlẹ̀ gbogbo ẹ̀ pátá kò sí ìtẹ̀mí ọlọ́run bá lè kí olóò yapa àdéhùn tí mo ṣàdéhùn fún wọn lórí ẹ̀ àdéhùn ẹ̀ máa pín gbogbo àdéhùn yẹn pátápátá àjálù aburú máa ṣẹlẹ̀ sí wọn láyé látara ìṣe kẹfìrí wọn ọlọ́run bá lè kọ́ sọ pé ẹ ẹ awàlá yàrá òun ẹ annahum yuftanuna fi kulli aamin marrataini marratan aw marrataini sáwọn náà rí ni wípé gbúlọ́dọọdún fìtínà ò lè má ṣẹlẹ̀ bóyá lẹ́ẹ̀kan ni abẹ́ méjì yóò sáàmà àjálù àwọn afẹ́fẹ́ alukufuru billahi sábàbùl fitna ìṣe kẹfìrí sọ́lọ́wọ́n bá sábàbí wàhálà ni nítorí pé kò bá láàká ìmọ̀ lóòótọ́ nígbàtọ́pọ́lọ́n ló dá wa ó sì dá ilé ayé tí ó fi wá sí orí ilẹ̀ẹ́lẹ̀ tó fi wá sí òun ló dá káwá sọ pé a gbé orí ilẹ̀ẹ́lẹ̀ yẹn sí nkankan tó yàtọ̀ sí òfin tó fún wa alaikum tó yàtọ̀ sí òfin tó fún wa káwá rò wípé tá bá ti ń ṣe bẹ́ẹ̀ yẹn orúkọ ó máa jẹ́ máyégún ìrọ́nà ń pè bẹ́ẹ̀ a máa da ayé rú lọ nítorí wípé ọlọ́run ọba àlékè ọlá tó dá wa tó dẹ̀ fún wa ní òfin tá a máa tẹ̀lé lórí ibi tó dá wa sí yìí torí pé òfin tá tẹ̀lé yẹn ibi tá ti tẹ̀lé náà rè lẹ́yìn bí ẹ̀san pa tẹ̀lé àbá àbí ìjìyà pé a tẹ̀lé òun ló ṣẹ́kù tá a bá ti wá ní ṣe bẹ́ẹ̀ kò pọ́síbù a lè rójú ráyè ara wa náà bíbí a lè gbádùn ara wa rárá nítorí pé nítorí ní wá wá ṣe ń bẹ̀ kọ́ là ń ṣe yẹn ìtàn dá wa sórí ilẹ̀ ẹlẹ̀ fún oníkíká wá jọ́sìn fọ́lọ́wọ́n ọba àlékà kì í ṣe kéèyàn wá ṣe kèfèrí pẹ̀lú ọlọ́wọ́n ọba àlékè ọlá so ní gbogbo ìgbà téèyàn bá ti tara bọ kúfúrú ẹ́n kéèyàn mọ̀ pé èèyàn ń fa èèyàn ń fa gburu ni èèyàn ń fa wàhálà lẹ́sẹ̀ ni èèyàn ń fa gburu ni tẹ́lá ti fa gburu ńkọ́ gburu ó fa yóò fa gbó bọ́rọ̀ kúfúrú sí ọlọ́run bá àlékọ́lá ti rí nìyẹn kámọ́ àwò àwò àwò ìtọ́lọ́run bá àlékọ́lá fi ń bá wọn ènìyàn wí kankan gbà lásán náà ni o lórí ọkàn wọn kẹ́yìn sí pé ó ń níṣẹ́ tí àwọn tán fẹ́ ṣe látara bẹ́ẹ̀ àárín tàbí pé wọ́n ní ètò ẹ̀sàlùwàlá o ẹ̀kírun o ẹ̀ṣẹ̀ kìíní o so iṣẹ́ ara wàhálà káwàá pé ṣe ń torí wàhálà abẹ́yìn wàhálà yẹn ti pọ̀ ju járe rárá kankan gbà lásán nínú ọkàn kí n tí wọ́n sì gbà ó máa jẹ́ ìbámu sí nǹkan tí ó máa jáde lórí ahọ́n wọn ṣùgbọ́n wọn ò ti kíni wọn ò ti torí ẹ̀ gbà bá àdìkálá ń sọ yìí pé kan ti dáadáa o kadhalika arsalnak bá a ṣe rán wa ànábì nìyẹn lè tẹ́tùlù wa alayhi alladhi awhayna ilayk kó lè bá a máa ka àsọ̀kalẹ̀ àwọn ọlọ́run ọba àlékiọlá fún wọn ìtumọ̀ rẹ̀ ní yípe nínú ìtọ́lọ́run ọba àlékiọlá fi rinlẹ̀ nínú alukur'an karim nípa ara rẹ̀ òun yípe ọ̀kan nínú àwọn orúkọ rẹ̀ òun ni ilé wa ń bẹ ní òṣìṣẹ́ àwọn kèfèrí wọn a máa ta kó gbogbo gbà ìgbà tí àyà yìí sọ̀kalẹ̀ ònígbà tí ànábì sẹ́lá ń ṣe sulhul Hudaybiyah gẹ́gẹ́ bí a ṣe ti ṣàlàyé ẹ̀ ṣáájú òun treaty of Hudaybiyah ànábì sẹ́lá ń ṣe pẹ̀lú àwọn mushriki ànábì wa pé Ali ìgbé uktub bismillahir rahmanir rahim kọ́ ali, bismillah ànábì sẹ́lá sẹ́lá ó fi lọ́lẹ̀ fún wa bàbá kọ̀ nǹkan ní tó dáni orúkọ ọlọ́run káfí bẹ̀rẹ̀ kọ́ pé bisimilahi rahman rahim anabi fẹ́ fọ́ọ̀mù eh, agreement yẹn sọ̀nà bí wàá ní kí alimọ̀ kọ́ kókòtò bisimilahi rahman rahim sọ ní eh, ìkànnì wọn tanko ní suhail amuru ibn suhail ló bá dájú kọ a ah, arahman rahmani amma rahman fala adiri ma hi rahmani lórúkọ rẹ̀ ń jẹ́ mi ma nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ kọ́ tó jí ẹ má kọ́ rahmani o wọ́n ó ní oktub allahumma ó sàsọ kàntàkàntà kan pé oktub allahumma bi ismik àwọn afáàní kárí kìí kò gbọ́dọ̀ ń gbọ́ o ṣùgbọ́n rahmani ló fẹ́ takò nígbà tó sọ yẹn tán ilẹ̀ àwọn yòókù náà bá kọ́ ló làwọn yòókù rẹ̀ ń bá gba ah, rahman rahman náà bá ń wojú ara wọn a. Ah. la na'rifu rahmanan illa ah, rahman al-yamama àmà rahman kàwé yamanu yamama o kò sí rahman kankan àmà ni ibo yamama ni rahman wa so wọn mi ni musaylimatul kadhab <laughs> musaylima ló wọ́ọ̀tì kó jẹ́ rahman lọ́dọ̀ títí wọn bí tẹ́lẹ̀ wọn kú dé so <laughs> so wọ́n ni àwọn ọmọ ẹnìkankan kẹ́gbogbo èèyàn àfi Musailima o nìkan àmọ́mọ́dẹ̀ ló wà gbé kọ́ amani nìkankan bí ọ̀tá ni bí ó sì máa sọ̀sọ́kùsọ̀ ní tí wọ́n pọ̀ lọ́nà nìkan tí ó jẹ so ọlọ́run bá nípẹ́lá wá fiye wọn yé pé ẹ̀ wọ́n gbọ́dọ̀ mọ̀ wípé òun ọlọ́run bá nípẹ́ ọlá sọ àsọkalẹ̀ òun dẹ̀ ń sọ wípé Rahman wà ní nǹkan tí òun jẹ́ inú nǹkan tó ọlọ́run fi rinlẹ̀ inú alukur'an bẹ́ẹ̀ tí ìbá kan fẹ́ ṣe kèfèrí pẹ̀lú Qur'an wọn ò ní máa sọ bẹ́ẹ̀ lọ́lọ́wọ́n bá kọ́ pé wa hum yakfuruna bir rahman wọ́n ń ṣe kèfèrí nìyẹn torí pé téèyàn bá pe ọ̀rọ̀ ọlọ́wọ́n bá àdékè ọlá ní ọ̀rọ̀ fahuwa káfíìr kèfèrí ni kọ́ọ́lù wàmà rahman hmm? wọ́n pe ah kí jẹ́ rahman ah. ọlọ́wọ́n bá àdékè sọ fún anabi bíi pé rahman yẹn kò í ṣe púpọ̀ nítorí pọ́blẹ́mù titi wọn inú kan tó sọ fáwọn ẹbí òun ló fà tí àyà fi sọ̀kalẹ̀ àyà mi sọ̀kalẹ̀ lórí àwọn mùṣìríkí àníwẹ̀sẹ̀lá ń sọ fún ọ pé ẹ̀sìn ọlọ́run kò má alákùn min ilahin ghayru kọ́ ẹ̀ lọ́lọ́run mi òun nìkan ní kẹ́ máa fi nǹkan so nígbà táwọn àníwẹ̀sẹ̀lá wọn ń kírun àníbi wọn ń pè àníwẹ̀ abẹ́ sí bẹ́ẹ̀ lọ́wọ́ bá Allah ya Allah ya Rahman ya so wọ́n ní ah ألا ترون ابن عمكم يزعم أنه يعبد ربا واحدا ويدعو ربين ẹ̀rí ẹ̀wọ̀ ẹ̀rọmọ yìí kátàkátà sápọ̀ fún ẹ̀wọ̀ bó ṣe rò pé ọlọ́run ẹ̀yọ̀ kan péré lòun ń sìn ọlọ́run méjì dẹ̀ ní ń pè ẹjọ́ bí ebi kò tí kò rí arahmani ọ̀dẹ̀ sọ pé ẹ̀yọ̀ kan péré náà ọlọ́run àlìkọ́lá wa sọ àyà kalẹ̀ ìpè kòlídìí lọ́ha awèdè ọ̀rọ̀hman àyàmá tẹ̀dẹ̀ọ́ má wọ̀ọ́rí má dà wọn lóhùn sọ sọ fún wọn máa sọ fún wọn pé ìdìrúlá awèdè ọ̀rọ̀hman ẹni wà ẹ sáà máa pe gbogbo ẹ bóyá kẹ pé méjì kọ̀ọ̀kan níbi ẹkẹ sáà máa sáà máa wí ẹ falahul asma olùhùsìnà hmm? òun ló ní gbogbo àwọn orúkọ tó pọ̀ ẹ̀ ẹnìkan péré náà ni ṣùgbọ́n gbogbo àwọn orúkọ tó pọ̀ ẹ̀wọ̀n nìkan ló ní hmm? ọlọ́run bá lùkà sọ pé Allahu la ilaha illa huwa lahul asmaul husna ọlọ́run bá tẹ́ pé la ilaha illa huwa òun nìkan péré náà ni ṣùgbọ́n lahul asmaul husna orúkọ rẹ̀ kan pọ̀ ni the fact that orúkọ rẹ̀ pọ̀ kò túmọ̀ sí wípé ẹni púpọ̀ ní ń jẹ́ àwọn orúkọ yẹn ìyà ń túmọ̀ sí wípé ọba tí ó tóbi gidi gan ni ń túmọ̀ sí àgọ́mọ́tuhu wàjàlálàtuhu ìdí tóbi rẹ̀ ní ń túmọ̀ sí torí pé òun ìkan náà ní ń jẹ́ àìmọye àwọn orúkọ kò túmọ̀ sí pé sòtórí ẹ̀ náà tó sọ pé rahman ẹ̀ sọ́tàn tẹ́tẹ́lẹ̀ tó bá fẹ́ tàn wá jẹ yóò máa sọ pé kíní kan Allah kíní kan àwa náà á dáǹsì tó nà ní ìsìnkẹ́ wá ẹ máa wo Rahman lẹ́tún tó ń pè é Rahman Rahman wọn kà kúbẹ̀ sí sọ láàrin àwọn pé Rahman Rahman sẹ́rí sẹ́rí bẹ́ẹ̀nsì ẹ̀rí kókò mọ̀gá tí ń sọ so ọlọ́run bá àríkẹ́lá rìnrìn rìn pé in tó tako làákàrí wọn ẹ̀ nítorí pé eléku àti làákàrí wọn kúrú gan òun ló fà ọlọ́run bá àríkẹ́lá náà ní jẹ jẹ gbogbo ẹ̀ la ilaha illahu sọ pé òun náà là ń wí kìí ṣẹlòmíì òun náà là sọ pé òun nìkan la ní ẹ máa jọ́sìn fún gbogbo tó àwọn orúkọ yẹn láwùlà asmaul husna ni láwùlà asmaul husna ó láwọn orúkọ tó pọ̀ tẹ́ pé gbogbo àwọn orúkọ yẹn orúkọ tó rẹwà jùlọ ni alayhi tawakkaltu òun ni mo gbára lé yẹn ni pé èmi ò gbára lé ń tèmi o àǹfààní túmọ̀ rẹ̀ ni lánàá. تقديم المعمول يفيد الحصر. al-hasr عليه كان yìí pé alayhi káni a sọ pé tawakkaltu alayhi wọ́n ní kálọ́ lọ́n sọ pé tawakkaltu alayhi ni kò túmọ̀ sí pé ànábì ò gbára lé nǹkan mi tó yàtọ̀ sí ọlọ́run lakin alayhi tawakkaltu òun nìkan ni mo gbára lé so bí gbàgbà bá sọ pé dọ̀rọ́bù àwọn afáyẹ léde wọn sọ pé taba pé dọrọbùtù zeidan mọ̀nà zeid kò túmọ̀ pé mẹ́rin náà lómi o mo kàn fẹ́ ká mọ̀ pé zeidu musa na zeidu mo tún wà lè náà lómi náà mùsùlùmọ́ náà lómi bọ̀ mọ̀ṣá na zeid lakin zeidan dọrọbùtù zeid ni mo nà yẹn ni pé mẹ́rin náà lómi àfi zeid so taqdimul ma'mul ala al-amil hasr kásùn ká tí nǹkan tá ti sẹ́sẹ̀lẹ̀ lé lórí síwájú iṣẹ́ yẹn ń túmọ̀ sí wípé iṣẹ́ yẹn ò ṣẹlẹ̀ síbòmí àfi ìbẹ̀rẹ̀ nìkan wa ilayhi ma'ab wa ilayhi matab bẹ́ẹ̀ sì ni òun ni òun ni ń gbára lé yàní àníwẹ̀ sálám fi rìn ilẹ̀ ni mi ti gbára lọ́nà ẹmọ́ wọ́rí kò yí sí gbára lé nǹkan mi gbogbo ń tẹ́ bá rí ẹ̀wò kẹ́ mọ́ sọ eléyìí laqad kana lakum fi rasulillahi uswatun hasanatun liman kana yarju allaha wal yawmal akhir wa dhakara allaha kathira àwọn afáṣọ yìí pé gbogbo ìgbà tá a bá ti ń gbìyànjú àti fìdí nǹkan kan lọ́lẹ̀ tá bá ti wá rí àwọn kèfèrí tí tá bá ráwọn èèyàn tá ń ṣe kèfèrí pẹ̀lú ẹ̀ à ń fi nǹkan kan lọ́lẹ̀ nínú ẹ̀sìn ọlọ́run ọba àdékẹ́ọ́lá a máa fi lọ́lẹ̀ pé ibi tá a wà yìí àwọn òní kú mbẹ àti gbára lọ́lọ́run bá àdékè ọlá gbogbo tí ẹ bá wò ó rí kẹsọ báwo ó ṣe àwágbà pé kẹ́ni yìí kò dàrú ó lè ń dàrú mẹ́yìn lọ́wọ́ ni kò dàrú máa lọ́wọ́ àtúmọ̀ fi rinlẹ̀ yìí pé orí bí táwa iná láyé wa wọ́n ní tánu ẹ̀sẹ̀ láǹsọ ni alayhi tawakkaltu ọ̀nà mo yè gbára lé kan náà ni wà ilayhi matab tẹ̀ ń bá sì dẹ́sẹ̀ sí i òun ni mo máa wá ìtúbà lọ sí ọ̀dọ̀ ẹ̀ ìyẹn wá túbà lọ sí ọ̀dọ̀ rẹ̀ pẹ̀lú kéwù pẹ̀lú gbogbo àwọn májẹ̀mú tá a máa fi wá ìtúbà àwọn afáwọn máa ń halẹ̀ tí wọ́n ní àwọn májẹ̀mú ìwà túbà mélòó náà máa ń pè fún wa. ok so ká máa mú lẹ́yìn kọ̀ọ̀kan àkọ́kọ́ ká gbé láti ajá ok bàbá ọ̀kan náà àfáwà wọ́n máa ń sọ fún wa pé márùn-ún ni márùn tiẹ̀ ni ó kọjá mẹ́ta so àkọ́kọ́ al-ikhlas al-ikhlas torí pé tawba ìbádà ní ìjọba ti rẹ̀ tó lóhun ṣe tawba tó yẹ pé ìtorí àwọn èèyàn ló fi ṣe tawba ti tiẹ̀ kò sí ikhlas ń bẹ ọlọ́run ní gba tawba yẹn kò bá kó gbogbo nǹkan mẹ́ta yókù táwa ń sọ yẹn sáré bẹ́ẹ̀ so gbọ́dọ̀ ní ikhlas ẹlẹ́ẹ̀kejì onáni kó ní anẹ́dàmù kí a kó kábàámà gidi gan lórí ẹ̀ àbámà ẹ̀ lára táúbà òun ló wà kìí sàbámà ojú ayé àbámà tí èyí ó téyàn ó tó yẹ pé inú ọkàn lẹ́yìn ó ti kábàámà pé àkélódé tí wọ́n wá síra àmì pa báyìí kílódé tí mo ṣe báyìí so nadam ẹlẹ́kẹta al ani dam kasi kini ka jáwọ́ kúrò níbi ẹ̀ṣẹ̀ ipe ani si kini ani dibẹ ma àwọn afaani kò wá lè tó tó bá pé hako ẹ̀tọ́ àdàmì ń bẹ lọ wa ẹ̀tọ́ èèyàn bíi tiwa àjọ pé ah ẹni ṣe bẹ́ẹ̀ mọ̀ ẹ̀tọ́ yẹn á lọ padà ní o tí wọn bá yẹ lè jàyàn lólè tó wà ní ah òun ní ṣe bẹ́ẹ̀ á lọ padà ni àwọn àdèbè lọ́wọ́ ìmí ìwà tẹ́kẹ́ àwò pé bọ́ọ̀lù tẹ̀sí ṣeéṣe náà gbàtẹ́yàn digun yàyàn lólè táwa sọ pé wọ́n digun ja ẹnìyàn lólè wọ́n gbìmọ̀ lọ ká ń mọ́lé ẹ̀tọ́ rẹ̀ sọ pé máa dá ẹ̀tọ́ yẹn padà yóò ṣe yẹn nàìjíríà táwa yìí bẹ́ẹ̀ a padà wá gbé ẹ̀tọ́ rẹ̀ fún lẹ́yìn tí a ti digun tọ́lọ̀mbá ní kí tọ́lọ̀mbá ní kò àwọn ní gbá wa sẹ́wọ̀n látara bẹ́ẹ̀ yóò ronú wípé nǹkan kan ló fà á tí ẹni yìí fi padà àmọ́ pé àní dá padà yẹn à èyàn ó dá padà o <laughs> èyàn á dá padà ṣùgbọ́n tó gbé alḥaqu nǹkan alḥaqu lillah tẹ́pẹ́ ẹ̀tọ́ ọlọ́run ọba àlekọ́lá ọlọ́run ìbéèrè ẹ̀ padà nítorí pé kílẹ̀ agbàlọ́wọ́ ọlọ́run náà kò sí nǹkan kan tá a fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ ìyẹjá kọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ní pé òfin tí ó fún wa ẹ̀sìn báyìí ẹ má ṣe báyìí àṣebírùn ni àkì ọ̀ ó pọ̀ ńlẹ̀ àtúmọ̀tún ìtiwájú kí lọ ṣebí ìtọ́dún mẹ́wàá kan là sẹ́yìn ọ̀ bàbá ti kẹyọ̀ kan lẹ́yìn táwọ́bà yẹn kò bá jẹ́ pé lẹ́yìn ìgbà yẹn ni títàn wá dé òtítọ́ onídìí so ọlọ́run ní gbà nítorí pé aslu al aslu fil fima huwa lillahi min al ìpínlẹ̀ tó bá jẹ́ tọ́lọ́wọ́n bá àdékọ́lá níbi àwọn ẹ̀tọ́ òun ni àlàáfù òun ni pé ọlọ́run tẹ̀tí kọ́kọ́ sàmójúkú náà ìpínlẹ̀ ni ẹ ọlọ́run sàmójúkú yẹn yẹn lákín ṣùgbọ́n tó bá jẹ́ yí pé ẹ̀tọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni àáfà sọ yí pé àlàáṣùlù ìpínlẹ̀ rẹ̀ ní pé alelizam a sọ pé ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ ni kì í ṣe ọlọ́run sọ pé rárá o wọ́n ló gbà dá rẹ̀ padà fún un so ló jẹ́ pé oníkakó gba ẹ̀tọ́ rẹ̀ tó bá hásẹ́ lómi lọ́wọ́ tó bá di ní ìjọ gbìndà kí a gbogbo àwọn ṣùṣù já mọ̀ pé ìyó dá àwọn ẹ̀tọ́ yẹn padà àwọn afá pé ìtumọ̀ ẹ̀ ni pé kámọ́jò di alkiyama táwọ́bà nìkan ò ṣe kíni kò rán so ẹlẹ́ èyí tó tẹ̀lé oníkíni eh, alazmu ala adamil auda so kádùn lóye pé láyé láyé àníṣe kíni àní padà sí di ẹ̀ṣẹ̀ yẹn mọ́ láyé láyé ádámù rí ọkàn bẹ́ẹ̀ àwa alewara àwọn nusus tó ṣe bẹ́ẹ̀ ní ń tako mọ́jẹ̀mú eléyìí pé a ṣe bí àwọn nusus kan wá wípé àwọn nìkan dẹ́ṣẹ̀ sọ́lọ́wọ́n bá àlékíọ́lá ọlọ́run tún sọ pé ń gbà túbà wọn wọ́n tún padà sí di ẹ̀ṣẹ̀ ọlọ́run sọ pé ń gbà túbà wọn ìpadà sí di ẹ̀ṣẹ̀ yẹn kò túmọ̀ sí pé wọ́n ń sọ wípé tá a bá ti dá eléyìí tán a tún sáré padà sí di ẹ̀ṣẹ̀ míì lẹ́yìn bàtà bá ti túbá rárá débi yí pé àwọn èèyàn tó máa ń ṣe irú ẹ̀ ọlọ́run bẹnu àtẹ́lù wọn ni inú al-Qur'an al-Karim ọlọ́run pé ya'khudhuna 'arada hadha al-adna wa yaquluna sayughfaru lana wa in ya'tihim 'aradun mithluhu ya'khudhuhu alam yu'khadh 'alayhim mithaqul kitabi hmm? alla yaqulu 'ala Allahi illa al-haqq wa darasu ma fihi ipe àkùdúnà àrọ̀dọ̀ hadal adna tábàrí bàjẹ́ kàtà fẹ́ sí tábàrá burú kàtà fẹ́ sí wọn á tara bọ̀ wọn á ṣe ṣùgbọ́n kàtà máa sọ ní pé wàyàkùlù na sayugu farulana wọn ké bẹ́ẹ̀ ni wọ́n kúkú foríjì wa aláforíjì ni ọlọ́run yóò foríjì wa ọlọ́run pé wà ń yà àti ihe màárọ̀dún mìtìlóhó irú ìkọjá àlà wọn tábà tuntun láǹfààní sí yàkùdú wọn tuntun sí ọlọ́run sọ pé alam yu'khad alayhim mithaqul kitab ṣé bá a ti sọ fún ẹ tẹ́ẹ̀tẹ́lẹ̀ yìí pé alla yaqulu ala Allahi illa al-haqq ibi kan yé dada kpaarọ mọ lọ́wọ́ ba àdékẹ́ ọlá ma pé òdodo ni ká máa sọ ń pa lọ́wọ́ ba àdékẹ́ ọlá tọ́lọ́ máa pé ẹ òun òun ṣàforíjì kò ń ṣe fẹ́ni tó jẹ́ yí pé ẹ tẹ́ pé òun náà mọ nǹkan tó ń fẹ́ ṣe àwọn ìyẹn làwọn afáfẹ́ sọ pé téèyàn bá fẹ́ dẹ́ṣẹ̀ ń sìn tó yẹ pé nítorí òun fẹ́ fi dẹ́sẹ̀ yìí o òun ni pé torí pé òun mọ̀ yìí pé dóòlè ọlọ́run gbọ́dọ̀ forí jù sáré fíhì màsáyì dóòlè kí wọ́n ní kí ló dé ọ̀pẹ́ ah, ládùúbí tó ti pè rẹ̀ ní gàfúrú rahim kò lè ṣẹlẹ̀ kó máa ṣàforíjì so dóòlè yẹn ẹni tí bá ń wá foríjì kò lè sọ pé dóòlè nítorí kẹ́ni tí ń wá foríjì yóò máa jí rẹ̀ bẹ̀ ni so ipò wípé kò gbọ́dọ̀ má foríjì mi tí ẹni gbé rẹ̀ sí kì í ṣe pé ẹni tí ń wá foríjì irọ́ lẹ́ni náà ń pa hadi masala irọ́ ni ń pa ọ̀rọ̀ máa ó máa ọ̀ràn yẹn ní kó foríjì mi tó báyìí pé a mọ̀ ń ràn kan àforíjì ọlọ́run ọba àlékẹ́ ọlá àwọn afá sọ pé a sọ pé bẹ́ẹ̀ ni ọlọ́run ọba aláforíjì ni ṣùgbọ́n ǹjẹ́ ẹ́ ǹjẹ́ ìwọ ǹjẹ́ kò wá jẹ́ ẹ̀ṣẹ̀ míì ẹ̀ṣẹ̀ ìgbà míì ẹ̀ṣẹ̀ ẹyọkan lè ń ṣe yóò kó ẹ̀ṣẹ̀ méjì mẹ́ta sínú ẹyọkan lè ń rí ṣùgbọ́n yóò kó méjì mẹ́ta sínú ẹ̀ṣẹ̀ míì ni pé ọ̀tọ̀ ni pé mo fẹ́ dẹ́ṣẹ̀ yìí ọ̀tọ̀ ni pé ẹ̀ lágbájá fẹ́ mu tí ọ̀tọ̀ ni pé ọtí tí lágbájá fẹ́ mu yìí ó wá wò pé bábákú mu bábákú mu tán náà so àgbélé wà pé yóò ṣàforíjì ẹ̀ṣẹ̀ yẹn ìdẹ́ṣẹ̀ yẹn látara ìní àgbéyèlé àforíjì ọlọ́run ọba àlékè ọlá ẹ̀ṣẹ̀ míì ni ó yàtọ̀ sẹ́ṣẹ̀ yẹn gangan fún rẹ̀ ẹ̀ṣẹ̀ yẹn gangan fi fi fi fi wádìí ó dábí tó kí wá ní ìdí tí mo fi dẹ́ṣẹ̀ yẹn òun ni yí pé mo gbà yí pé ọlọ́run jẹ́ kí ni yóò ṣe àforíjì ẹ̀ṣẹ̀ yẹn so kí n tó ṣe ni o máa dùn gbà ah, ẹyẹ kásá kọ̀kọ́ sí iná ẹja kọ́ sí iná ẹni pé gbogbo ń tọ́lọ́wọ́n bá àlékẹ́ ọlá ń pè wá sínú alukur'an kẹrin yìí pé ká jìnà sẹ́sẹ̀ gbogbo ń tó pè wá sí pé ká sá fún mọ́ṣẹ́ ọlọ́wọ́n bá àlékẹ́ ọlá lórí ahán nàbí sallallahu alaihi wasallam kò ní ìtumọ̀ nìyẹn ìyẹn ni pé gbogbo àtàbà ti fẹ́ dẹ́sẹ̀ nǹkan tẹ́ ká máa ronú òun ni pé ọba tó sèkéni tí ó sàfúrújì rárá nabbi ibadi anni ana rahim wa anna adabi huwa al-adabu yẹn náà fáwọn sọ pé gbogbo ẹni tí ó bá fi lé ń sin ọlọ́run ọba àdékíọ́lá pẹ̀lú àgbéyèlé àánú ọlọ́run ọba àdékíọ́lá nìkan fahuwa zindik kẹfẹ́rí yóò ya kẹfẹ́rí páàlì pẹ̀lú àgbéyèlé pé àánú ọlọ́run máa lépa bá wa bọ́lọ̀ ń ṣe júwe ara rẹ̀ kìí ṣèròyìn kan ara ẹ̀ náà là ń sọ yìí orúkọ tó pọ̀ àti ìròyìn tó pọ̀ à yẹ̀ndẹ́kìn ọba tẹ́ pé ìmọ̀ ń sekẹ́ni ìmọ̀ ń rán rò ní azizun dun ti kọ̀ ọba tẹ́ pé ọba tí ìmọ̀ ń rán rò ní ọba tí sì máa ń ṣàforíjì ni ṣebí nǹkan kan làwọn ẹnìkan ṣe tó fi rán rò ní ara wọn tí ò dẹ̀ lo ìran rò bóyá láyé ń bí àti lálùkìyàmọ̀ pẹ̀lú ẹ̀ tí ò lò ajẹ́kórúkọ yẹn kò jẹ́ ẹni ṣùgbọ́n tẹ́yìn wá gbójú kó mi gbogbo àwọn àròyìn yòókù tọ́lọ́wọ́n bá àdégbé láfi ròyìn ààrẹ tẹ́yìn wá ran rí mọ́ ẹyọ kan ó mẹ́ni yìí pé ẹni náà kò mọ bá tẹ́ǹsìn wàhùwà káfíìr kẹfìrí ni zindiki ni yóò di kẹfìrí so wọ́n ní ẹni tó bá sì sin ọlọ́wọ́n bá àdékè ọlá wọ́n ní ẹni tó bá wá sin ọlọ́wọ́n bá àdékè ọlá pẹ̀lú wípé ah tó bá gbáyàn mú yóò fi burúkú yàgẹ̀yàn ẹni bá dẹ́sẹ̀ tó bá gbẹ́ni náà mú yóò fi yóò jẹ ìyáláyàyà àwọn afáàsọ pé irú èèyàn bẹ́ẹ̀ yóò di khawarij ẹ̀sìn àwọn khawarij ni pé a mọ́sí nǹkan kékeré bá yóò sáfìjìnà sí ni o ìtẹ́lú fàtẹ́ pé máa síyà ẹ̀ṣẹ̀ kékeré wọ́n á sọ pé kúfùrù lọ́dọ̀ títí wọn ẹ̀tẹ̀ ń pè kan ní kẹ̀bíra ẹ̀pẹ̀ kan sọ gíra ẹni ọmọ kan tí ń ṣe ni dẹ àwọn kabairu lọ́dọ̀ tiwọn kabairu dunubu wọn ni mo ka àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n sọ̀yàn di kẹfìrí sọ àwọn afáàsọ pé ẹni tó bá fi lè sin lọ́hùn pẹ̀lú tí wọ́n ládìí ọkàn yẹn ó máa di bíi tiwọn ìwọ̀n ló fà tó jẹ́ pé ẹni tí yẹn bá parọ́ lásán kabiratu minal kabair wa huwa fahuwa kafirun mukhalladun finnar yóò wọ̀ náà gbére ni so kẹfìrí dẹ̀ ló dẹ̀ ó pa ni torí kó kàn ra parọ́ kínkínní báyìí lásán ní táwọn fi ń ṣe náà ni pé a kò sí tọ́ o tí wọ́n bá tọ́ kínkínní kò ní gbà láyéláyé so àǹfààní ṣùgbọ́n tó bá sin ọlọ́run ọba àlékẹ́ọ́lá pẹ̀lú alkhawf ń páyàyà rẹ̀ wọ́rọ̀já tíndẹ̀ ní àgbéyèlé àánú rẹ̀ ẹn tó páyàyà kó tó tarabọ̀ ẹ̀sẹ̀ yóò pèrè ẹ̀sákèjì pé sọ wàá mọ̀mọ́ nǹkan ọ̀fà maqama rabbihi wanaha nafsa anil awa fàyínà jannata hiya al-ma'wa ẹni bá fi lè mọ ipò ọlọ́run bá àlékè ọlá tó wá kọ̀ fún fẹ̀ẹ́nu ẹ̀ ẹ́ ìfẹ́ẹ́nu kí ni máa ń so ìpáyà yẹn yóò ṣe kí ni yóò jẹ́ kó kọ̀ fún fẹ̀ẹ́nu fi júwe wọn ọlọ́run ní fàyínà jannata hiya so tó bá lo khawf láyé khawf tó lo lẹ́yìn gbà tí àníwẹ̀ sọ́lá ń júwe ara rẹ̀ tán yí pé ẹnìkan kan ò ní ń fa iṣẹ́ rẹ̀ wà àlìjánà o àwọn sábà wá bèèrè pé wàlà anta ya Rasulullah àrí tán bá bèèrè lọ́wọ́ afá mi bẹ́ẹ̀ orí ẹ̀ máa táṣì ni ẹ̀sìn ni máa bèèrè irú bèèrè yẹn àwọn pé ẹ̀ẹ́n àníwà àlìjánà láyẹn ànábì ń sọ àníkò wàlà anta ya Rasulullah sátìwọ̀ náà ládùbíṣẹ́ yẹn ti pọ̀ tó yìí wọ́n ni illa an yataghammadani Allahu bi rahmati àfi kí káànù ọlọ́run bá àlékẹ́ ọlọ́wọ́ gbòmí dàrú yanyan àǹfààní omi pé lẹ́yìn ìgbà tó tẹ̀ ń pẹlẹ mọ́ ìjọsìn fọlọ́run bá àlékẹ́ ọlá kí lọ́lọ́run retí lẹ́yìn ìgbà yẹn àánú ọlọ́run bá àlékẹ́ ọlá ìṣesí ẹni tí bá ń retí àánú ọlọ́run bá ni pé àdùn ń akóraró ń bi ẹ̀sìn ọlọ́run bá àlékẹ́ ọlá ṣé àdùn ń má ṣe àdùn ń so lẹ́yìn ìgbà tí wọ́n bá ṣe wọ́n máa retí rahma ọlọ́run ọba nítorí pé àìmọye ibi tatila ń kóra ró níbi ẹ̀sìn ọlọ́run ọba àdékọ́lá tó jẹ́ wípé àìmọye nǹkan náà láti tún fara gbá tẹ́gbẹ́tọ́ táàní ọlọ́run ọba àdékọ́lá ò bá lépa wá ní àní láǹfààní rú bẹ́ẹ̀ eléyìí òun nìkan tí àwọn afá tí wọ́n fi júwe gbogbo àwọn ọ̀rọ̀ yìí fún wa wọ́n ní ọlọ́run ọba àdékọ́lá fi nǹkan kan rí lẹ́ńbí ayáyí òun náà níye pé orúkọ ọlọ́run ọba àdékọ́lá ń jẹ́ arrahman àwọn afáwa mú àwọn ọkọ̀ àìdù kọ̀ọ̀kan wá tí a ti mẹ́nubà rí ńgbà kan bí akákanra mú wá dẹ́dẹ̀díẹ̀ àkọ́kọ́ nípa àwọn ta'ala àwọn orúkọ ọlọ́wọ̀n bá àdékọ́lá wọ́n ní asmaullahi subhanahu wa ta'ala a'lamun wa àwọn orúkọ ọlọ́wọ̀n bá àdékọ́lá orúkọ ni wọ́n nípa pé ọlọ́wọ̀n bá bẹ́ẹ̀ sì ni àwùsọ ìròyìn ni wọ́n nípa pé àwọn orúkọ yìí wọ́n kó ìròyìn sínú tí ọlọ́run ọba àdékọ́lá tí ó gbà àwọn ìròyìn ọlọ́run ọba àdékọ́lá gba ìròyìn pẹ̀lú àwọn ìròyìn tó ń bẹ níbi àwọn orúkọ yẹn orúkọ ọlọ́run ọba àdékọ́lá ni gbogbo àwọn orúkọ tí ọlọ́run fi rinlẹ̀ nínú alukur'an al-karim ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ àwùsọ̀fù um, ok ká mú masala kan wá ń bẹ̀ nípa pé Allah orúkọ ọlọ́run ọba àríkẹ́lá ni ṣé ṣé Allah ṣé òun gangan ni pàápàá ọlọ́run ọba àríkẹ́lá ni tàbí ó yàtọ̀ sọ́lọ́run ọba àríkẹ́lá mo ká gbọ́ mi yé Allah ká mú example orúkọ ọlọ́run kan wá hmm? As-Sami' orúkọ ọlọ́run ọba àríkẹ́lá ni ṣé as òun gangan ni ọlọ́run ni ẹ tàbí ó yàtọ̀ sọlọ́run ṣóun gangan ni pàápàá ọlọ́run ọba àlekíọ́lá ni tàbí ó yàtọ̀ sọlọ́run ọba àlekíọ́lá hmm? rárá hmm? ẹ bẹ́ẹ̀ ni ismu ẹ̀ náà mo ń sọ ṣóun ṣe sẹ̀míì ṣóun gangan lọ́lọ́run tàbí ó yàtọ̀ sí ọlọ́run nǹkan kan náà ni àsẹ̀míì ẹ ṣe sẹ̀mí ìyẹn gangan lọ́lọ́run ẹ tẹ̀má sọ pé ó kùtù bẹ sẹ̀mí yẹn ṣé ọlọ́run lẹ́ ń kọ́ ẹ̀ àwọn mi gbọ́ ọlọ́run kọ́ lẹ́ ń kọ́ ẹ̀ ṣe rí bẹ́ẹ̀ so <laughs> bóyá ká kí kára ṣàlàyé báwọn fà ṣe wọn ni sẹ̀mí ó lè túmọ̀ sí dhatullahi subhanahu wa ta'ala wa qad yakunu ghayruhu torí pé àwọn jàmíyà àwọn mọ̀tẹ́zílà wọ́n dá wàhálà tó pọ̀ gan ẹlẹ́ ìtọ́ ẹ̀là àwọn afáàfin ní ìdá tí máa ṣe àwọn àlàyé wọn wọ̀nyí náà sẹ̀mí yẹn ó lè túmọ̀ sí dáàtú ọlọ́run gangan gangan fún rẹ̀ ìgbàtọ́ lọ́wọ́ bá lẹ́ka pé wà náà huwa sẹ̀mí olùbàṣir tí ń ju yẹn kíní rí fáàsì ara rẹ̀ gangan àrí bẹ́ǹsì ṣàrí bẹ́ǹsì ń rí fáàsì ara rẹ̀ gangan ṣùgbọ́n bọ́lọ̀ ọba àlékẹ́ ọlá ṣe sọ inú al-Qur'an al-Karim tàbà ká síta bí ká sọ pé kọ àsẹ̀mí for instance àbí ká àsẹ̀mí ṣe ń gbà tí wọ́n bá fẹ́ ká àsẹ̀mí jáde nínú Qur'an ṣé ọlọ́mù ní kẹ́kà jáde ṣé ọlọ́mù gangan ní ó bọ́ ta lẹ́nu yín la ẹ́ orúkọ ọlọ́mù nìyẹn ìyẹn ni pé ghayruhu òun nìyẹn ṣáàrí so eléyìí àwọn afá ní láti mú àlà àwọn àlàyé wa bóyá padà mọ understand kí ló fà tí àwọn afá fẹ́ mú àlàyé wa ẹ pé nítorí pé àwọn jàmíọ̀ sọ pé hmm, wá wá ebi sẹ̀mí òǹlọ́lọ́ sọ fún mi ná ṣé orúkọ rẹ̀ yẹn sóun gangan lòun gangan ni ni ni tàbí ó yàtọ̀ sí òun gangan àwọn jàmíọ̀ máa sọ pé sóun gangan lọ́lọ́ ni àbó yàtọ̀ sọ́lọ́ tẹ́ bá sọ tẹ́yìn bá wà mutahayyir òun gangan ni <laughs> sẹ̀mí òun gangan ni àbí <laughs> so basiri ńkọ́ ìmí nìyẹn òyìn náà máa dádúró fún entity kan lọ́tọ̀ separate entity ṣùgbọ́n tá a bá sọ yìí pé òun kọ́ ẹ̀mí tá sọ náà nìyẹn so gbà pé kìí sùn òun ṣàríwẹ̀ àwọn afá sọ pé òun ni kìí tún sùn òun méjèèjì ló túmọ̀ sí i sẹ̀míì tọ́lọ́mbà júwe ààrẹ tọ́lọ́mbà pè rẹ̀ ní sẹ̀míì wàná wọ sẹ̀míì làlẹ́ wàná wọ sẹ̀míì bàṣì tọ́lọ́mbà àlekẹ́lá máa ń júwe ara yẹn tani ń bá wí gangan zaatu yẹ gangan ló ń bá wí ẹ́n nígbà tọ́lọ́mbà sọ pé ẹ̀ kò lè dẹ̀ àwé dẹ̀ rahman tani ń bá nam dara ẹ́n pé orúkọ yẹn so tó bá dẹ̀ ti pé orúkọ yẹn ta ló ń pè dáàtù rẹ̀ yẹn lẹ́yìn ọ̀ ń pè ṣùgbọ́n orúkọ níbẹ̀ yẹn géírù dáàtì là àríbẹ́ ó dàbí kí n sọ pé ẹ̀kọ́ arahman mẹ́ àwọn jàmíyà wọ́n lè jù bẹ́ẹ̀ lọ so kìí ṣe ló bá yẹ pé ojúbọ̀rọ̀ kan náà fi di kèfèrí kìí ṣe ojúbọ̀rọ̀ tẹ́lẹ̀ àwọn afáfin máa ń ṣàlàyé dítéèlì sáré bẹ́ẹ̀ tẹ́ bá gbé ẹ̀yà ẹ̀mú pẹ́ẹ̀nì ẹ̀kọ́ Allah níbẹ̀ so wọ́n á bèèrè lọ́yìn pé sọ́lọ́n gangan ni ṣe dátù láì gangan ni ẹ̀ so a sọ fún wọn pé rárá o hada gairu dhati Allah ẹ̀hẹ́n ismu ni orúkọ rẹ̀ ni torí pé orúkọ yẹn so yóò máa jẹ́ àlámà tá a fi ń dàmà ni ṣùgbọ́n bòmí ìwà tẹ́ pé orúkọ yẹn gangan lọ́lọ́run gangan ó pè yóò dẹ̀ máa túmọ̀ sí kíni òun gangan àríbẹ́ oṣù orúkọ rẹ̀ ṣe pé ọlọ́run fẹ́ yẹ ká mí ní orúkọ mẹ́ gangan kọ̀dí sẹ́mi Allahu qawla allati hàn ọlọ́run sọ ìròyìn ń já mọ̀ pé ìròyìn link mọ́hun directly ibi tọ́lọ́ máa ti pèrè ń bà sí ìròyìn gangan ló ń sọ ń sọ dáàtù ẹ̀ gangan ṣàríbẹ̀ àwọn àjẹmọ̀ pé bákan méjì ni ó depend bá bá ṣe lò depend ọ̀nà tó bá gbà wá ṣàríbẹ̀ àlámù wa àwùsọ̀f ọlọ́run bàlíkàlá ní ń jẹ́ bẹ́ẹ̀ tó inú kan táwọn afáàgbé kalẹ̀ ní pé life subhanahu wa ta'ala mutarodifa wa mutabayina àwọn orúkọ ọlọ́wọ́n bá lékè ọlá gbogbo ẹ̀ pátá ń tura wọn at the same time ó tún yàtọ̀ síra wọn tàbí àwọn orúkọ ọlọ́wọ́n bá lékè ọlá mutarodifa ìtìtú ẹni pé ó wà synonymous ń tura wọn wàfìlúwàtí nẹ́fsì yìí bákan náà mùtàbá yìí náà ó ṣe kí ni ó yàtọ̀ síra wọn àwọn afáàní kí ni túmọ̀ mùtàrọ̀ dí fáàní ó ní pé bókọ̀ yẹn ṣe wò ó pọ̀ tó ó pọ̀ lọ yàntìrẹrẹ ṣùgbọ́n èèyàn kan so téèyàn bá wá àwọn jàmíà wọ́n máa ń takoru yẹn wọ́n sọ pé yes kan tó takò wọn kọ́kọ́ dì náà pé kò sí ti ràn mí ti ràn wípé nǹkan ẹyọ kan wọn fún láìmọye orúkọ àgbọ̀ lárúbáwò kó wọ́n ní ó gbé olóńgbò dání àà olóhùn pé ebi ń pa àwọn òun fẹ́ lọ ta olóńgbò yìí lọ́jà làwọn ẹnìkan bá pàdé ẹnìkan bá bẹ̀rẹ̀ pé àà hey ma kit ewu olóńgbò yìí ó mọ̀ rẹwà gan ma kit so inú ẹ̀dùn ó lọ nígbàtí ẹlòmíì tó pàdé pé àà mahada sinawu ah ológbò irú ológbò olélé sinawu ló pè ẹni mi tó padẹ mahada dirham àwọn apẹ̀lú orúkọ oríṣiríṣi kó tó ló wá pé masha Allah àti kìíní tóbi òun nìkan náà dẹ̀ ní jẹ́ bẹ́ẹ̀ nǹkan ńlá mo gbé dání nígbà tó wá dọ́jà ló bá lóun fẹ́ tà ní bá nà nà kú nà a, bó ti lẹ́ mọ́lẹ́ pọ̀ nìyẹn pé á má akitaro asuma aka wà á kásá kọ́dọ̀rọ̀ ká á bó orúkọ ẹ ṣe pọ̀npọ̀ púpọ̀ pọ̀npọ̀ yà lásán tó ajá mọ́ nǹkan kan ìyẹn ni pé even lọ́dọ̀ àwọn lárúbáwá nǹkan ẹ̀yọ̀ ká máa jẹ́ kíni o ó kọ̀ púpọ̀ so ìgbà tí wọ́n ń sọ̀rọ̀ yẹn ó yẹ kankan dì náà yẹn gbogbo ìdílé lárúbáwá náà tá tiẹ̀ sọ pé kò sí inú ìdílé ibòmíì bóyá lọ́dọ̀ àwọn ìdílé ibòmíì nǹkan ẹ̀yọ̀ kan orúkọ kan ló gbọ́dọ̀ jẹ́ ṣùgbọ́n lọ́dọ̀ àwọn lárúbáwá tí kùránì fi ahọ́n wọn sọ̀kalẹ̀ nǹkan ẹyọ kan a máa jẹ́ orúkọ púpọ̀ so wọ́n ní mùtàrọ́dífà ni wà mùtàbáyí náà ṣùgbọ́n ó yàtọ̀ síra wọn pátápátá min haisu alifáàbíhà nítorí bí gbogbo ẹ̀ ṣe wá wà máa àníhà àtàwọn ìtumọ̀ tí ẹyọ kọ̀ọ̀kan rẹ̀ gbé dání ìtumọ̀ yẹn ò jọra wọn nítorí àwọn jàmíyà àwọn sọ pé àfitẹ́ pé tẹ bá fẹ́ jẹ́ ká gbà wípé mùtàrọ̀dífà ẹ̀ ìyẹn ni pé tẹ́ bá pé sẹ́mi ẹ̀ wọn náà ni basir ẹ̀ kàn ń yí harfu padà ni kò ní kankan ní túmọ̀ rárá tẹ́ ẹ lè fi sọ pé ó yàtọ̀ sí ke ó yàtọ̀ sí basir àti sẹ́mi àti basir yàtọ̀ sí ara wọn àwọn afá àwọn afá alùsùnà wa mú kọ́ ìdá wa pé mùtàrọ́dífà nípa wípé èèyàn kan náà ní jẹgbẹ́ ṣùgbọ́n mùtàbáyí náà nípa pé kẹ́ni o ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìtumọ̀ àwọn orúkọ yẹn gẹ́gẹ́ bí sin mímù àti yá àti àyín ṣe yàtọ̀ sí bá sọ́d àti yá àti rọ sẹ́míyẹ̀ ó yàtọ̀ sí bá sí bá àti sí òjọra wọn náà kò yà so ó yàtọ̀ síra wọn bó ti yàtọ̀ síra wọn yẹn ní huruf ní arafi yẹn bẹ́ẹ̀ náà ni ìtumọ̀ rẹ̀ tó gbé ìtumọ̀ tí ẹyọ kọ̀ọ̀kan gbé sí kíni ó yàtọ̀ síra wọn gbogbo ìtumọ̀ yẹn pátápátá dẹ̀ la fẹ́ líǹkì sọ́dọ̀ ẹni tí ń jẹ́ àwọn orúkọ yẹn gbogbo ìtumọ̀ ẹ lẹ́yọkọ̀ọ̀kan yóò máa link lẹ́yọkọ̀ọ̀kan yóò máa link dọ́dọ̀ ọlọ́run bá àdékọ́lá subhanahu wa ta'ala gbogbo ẹ̀ pátápátá yóò máa link àwọn afáàní kásìmọ́ gbàgbé gbogbo ismu àti sífà ó máa ní dàlálà ẹ máa ní bó ṣe tọ́ka sí ìkan pè kan dàlálà tó mú tọ́ bá kọ́ wọ́n pè kan dàlálà tó tadammun wọ́n pè kan dàlálà tó liltizam dàlálà tó mú tọ́ bá kọ́ ni pé sẹ̀mí yẹn kẹ́límà kan ni ó láwọn àtúmọ̀ títí ẹ̀ tó rọ kìrìkẹ́ so dalalatu tadamun ó ní ìtumọ̀ kan ìkọ̀ọ̀kan lọ́lọ́dàn ọlọ́dàn ọlọ́dàn tá a gbọ́dọ̀ takò kankan bẹ́ẹ̀ dalalatu leltizam ó ní yí pé àwọn àtúmọ̀ kan máa ń so mọ́ ọ̀rọ̀ tó jẹ́ yẹ pé kò ní so mọ́ directly ṣùgbọ́n a gbọ́dọ̀ mọ́ gbọ́yé pẹ̀lú ẹni kìí ṣe ìtumọ̀ rẹ̀ gangan directly ṣùgbọ́n a gbọ́dọ̀ mọ́ gbọ́ yé pẹ̀lú ẹ̀ example yẹn o ní pé àwọn ọlọ́run bá nìkan pé eh, Allahu alladhi khalaqa sab'a samawatin àbí Allahu alladhi khalaqa sab'a samawatin wa min al-ardi mithlahunna yatanazzalu al-amru baynahunna lita'lamu anna Allaha ala kulli shay'in qadirun wa anna Allaha qad ahata bi kulli shay'in ilma ọlọ́run bọ́ba tó dá ilẹ̀ ẹ̀ sámà méje ọlọ́ni wà mínà àrídì mísìláhùn náà ó wá dádìdì irú bẹ́ẹ̀ náà ní kíni o ní ilẹ̀ ẹlẹ̀ yàtàná zálò amúrùbẹ́ iná hùn náà tó jẹ́ pé àṣẹ ń sọ̀kalẹ̀ láàrin sámà àti ilẹ̀ ẹlẹ̀ yẹn ni lìtà àlámù annalá àlàkùlì ṣe ìkọ̀dírún àwọn afáàní káwọn tọ́lọ̀ ń sọ aláwọ̀lẹ́bí xalakọ̀ ọ̀rọ̀ xalikù lọ́lọ́ ń sọ mẹ́ òun dá sámà àti ilẹ̀ ẹlẹ̀ ọlọ́run afẹ́ ká gbọ́ sífàtúlù xalikì yẹn yé lásán lónìí kan torí yí pé ó ní àwọn ìtumọ̀ kan tó rọ kìrìkẹ́ ìgbà tóun da ó ní lè ta alámọ̀ anàlá ala kulli shay'in qadir kẹ́lẹ̀ bá àmọ́ ipò ọba tó lágbára lórí ohun gbogbo ni tí ò bá lágbára lórí nǹkan tí ó fẹ́ dá bó ní ó sì rí dá dàlálà tó lè ti záàmù wà á náà kọ́dá ahata bi kulli shay'in ilma àti gbogbo nǹkan pátá ni mọ̀ rẹ̀ rọ kìrìkà tí ò bá ní ìmọ̀ nípa tó fẹ́ dá kí ló tiẹ̀ fẹ́ dá in the first place bricklayer tí ó kọ́lé ṣe kọ́kọ́ fún ní kíní kan architectural drawing ẹ̀hẹ́n yóò mọ̀ pé two bedroom flat ló ń fẹ́ kọ́ kò tí ẹ̀ mọ̀ nǹkan tó fẹ́ kọ́ àwa ni ìmọ̀ tó blọ́ọ̀kù kò lè tó nǹkan kan so dalalatul iltizamu ni àwọn afá sọ pé àárẹ̀ pé ọ̀rọ̀ kálíkù lọ́lọ́run sọ ìdẹ́dà lọ́lọ́run sọ ọlọ́run á ń já mọ̀ yìí pé gbẹgbẹ́ tó bá gbọ́ yìí pé ọlọ́run dá nǹkan kan ó gbọ́dọ̀ mọ̀ wípé ọlọ́run lágbára àti dáa ni kó tó dáa ó sì gbọ́dọ̀ mọ̀ pé ọlọ́run tó fẹ́ dá gangan gangan pé ojú méjì ni ó máa ní ṣe bí èèyàn ni imú kan náà nìgbọ́n ihò ihò méjì ni ó jáde ń bẹ́ ẹnu ó wà ń sàlẹ̀ mú yẹn bó ń lo ẹ̀kẹ́ ó dẹ̀ pé méjì ìwájú orí ẹyọ kan ni kò gbọ́dọ̀ pé méjì ìjàgbọ̀n níjù kan lọ so <laughs> ó ma gbogbo dítéèlì pátápátá gbogbo bó máa ṣe jáde pé kò mi kò bá bá mi jáde ó lè sí fi móòdì ń <laughs> àtẹni tọ́lọ́wọ́n bá lékè ọlá fún ní abnormality tó fún ní deformity kan pé ẹnu títí ẹ wọ́ sẹ́gbẹ̀ ẹ̀ ó gbọ́dọ̀ wọ́ bẹ́ẹ̀ yẹn dandan ni ọlọ́run ti mọ̀ pé ó gbọ́dọ̀ wọ́ bẹ́ẹ̀ yẹn títí ẹ kò gbọ́dọ̀ jọta wa ara yòókù ná kò sí mistake mẹ́ ara lọ́pẹ́ aláyàrá mọ̀nàkálàkọ̀ huwa alladhi yusawwirukum fil arhami kayfa yasha òun ní ya fọ́tò wà ní bó ṣe fẹ́ èèyàn ní lóòótọ́ but eléyìí sìn mo tó fẹ́ kó òun ní àwọn alábàá máa pé al-asbu'u zaid ìka tí ó lékún èèyàn ní lóòótọ́ ṣùgbọ́n òun jẹ tó bá gbó tó gbógbógbódọ̀ la inú ẹyọ kan ní yọ níjàgbọ̀n àkúkú ní mọ̀ orígbà tí máa ń dàgbà tí ń dàgbà ta kàsáàrí pé irun kan ò yọ ní ìjàgbọ̀n èèyàn ní lóòótọ́ àmọ́ kò gbọ́dọ̀ ga Ar-Darani ìsọ̀gbìrùkùn àti èèyàn ni àwọn èèyàn dẹ̀ múlẹ̀ kọ̀ọ̀kan náà pé lóòótọ́ èèyàn ni so yóò dẹ̀ sí lọ́tọ̀ọ̀tọ̀ tó dáǹfààní tó wà ń bẹ̀ náà oníkálukú ní táàgì títí ẹ̀ pẹ̀lú bẹ́ẹ̀ tábà ìjọra wa jù wàhálà ni so agbọ́dọ̀ jọra wa jù a máa rí i pé lágbájá lọ́wọ́ èmi náà lọ́wọ́ ṣùgbọ́n ọwọ́ tiẹ̀ ṣe nírun títẹ̀ mi ò ní kankan rárá ẹ̀hẹ́n ó fi mọ̀ wọ́n fi dá mi mọ̀ dáadáa so èyí ní àwọn ìròyìn ti tèmi dá pé tí n bá ti sọ̀rọ̀ tá ti gbọ́ ohun mi àgbà lágbájá ló ń sọ̀rọ̀ ẹ̀ so ohun wọn gbọ́dọ̀ jọra wa gbogbo gbọ́dọ̀ jọra tẹ́yẹnyẹn ṣùgbọ́n at the same time yóò tún mọ jọra wọn náà ṣe bí èèyàn sá ni àní lè sọ pé ẹranko ni èèyàn náà ni yóò mọ jọra wọn kò tún ní jọra wọn so ọlọ́run bá àdékẹ́ ló ṣe bẹ́ẹ̀ so àwọn afáàní mutarọ́dífà ni mutabayina tún ni òun náà ní jẹ́ gbogbo àwọn orúkọ yẹn mutarọ́dífà mutabayina gbogbo ìtumọ̀ rẹ̀ pátá a gbọ́dọ̀ fi rinlẹ̀ lẹ́yìn ọkọ̀ kan ó ní àwọn ìtumọ̀ ó dẹ̀ ní dàlálà dàlálà àwọn ìtumọ̀ òun ni àwọn dàlálà ti aṣàlàyé yẹn nínú ẹ̀ òun ni yí pé asmaulahi subhanahu wa ta'ala ghayr mahsura àwọn orúkọ ọlọ́run bá àdìkọ́lá ká mà dáadáa wípé kò sí kíni kí n dáìmù sọ inshallah tó bá ti di bí 7:30 ká dó torí um, sanitation tí a fẹ́ ṣe tí àwọn orúkọ ọlọ́wọ̀n bá àríkẹ́lá kò ní iye àfáà kí gbàtà nàbí ẹ̀sán inú hadith Abu Hurairah radhiyallahu anhu gbàtà nàbí ní inna lillahi tis'atan wa tis'ina isman ọlọ́run bá àdékẹ́ ọlá ó ní àwọn orúkọ 99 kan man ahsaha gbogbo ẹnikẹ́ni tí ó bá kà tó múlò tó tẹ̀lé tí ń ronú sí dakhala aljanna yóò wà aljanna so inú riwaya mi ànábì ni mi atún illa wahida ọgọ́rùn-ún ni ó dín ní ẹyọ kan tó àǹfààní sótúmọ̀ sí pé 99 òun ló kọ lọ́n la kò túmọ̀ sí ìyẹn lànà ìsàlám fi máa ń ṣe ládùá pé Allahumma inni abduka ibnu abdika ibnu amatika nasiyati biyadika madhin fiya hukmuka adlun fiya qada'uka as'aluka bí bikulli ismin huwa laka sammayta bihi nafsaka aw anzaltahu fi kitabika aw 'allamtahu ahadan min khalqika aw ista'tharta bihi fi ilmi al-ghaybi indaka an taj'ala al-Qur'ana rabi'a qalbi ila akhir al-hadith ipe to wọlọ́n anabi ma ń bẹ lọ́n anabi àǹfààní káwọ hadith yẹn ń fi yé wa ni pé àsokọ lọ́n ó kọjá ninety nine nígbà tí ó sọ yìí pé ń bẹ̀ ọ́ pẹ̀lú ismin huwa laka pẹ̀lú gbogbo ọkọ̀ tí ń jẹ́ tiẹ̀ bóyá inú wọn o anzalta fi kitabik èyí tó sọ kalẹ̀ ẹn eh? awa alamta ahadamin kharkik abo kọkan nínú àwọn ẹrú rẹ ẹn eh? awa istaafarta ẹn eh? abi awa istaafarta bi fi ilmi ghaibi indaka tàbí ẹ ìwọ nìkan lọ da lọ dama nínú ma kọkọ tó fẹlómi ní àǹfààní àti nímọ̀ ní nípẹ rárá àfa ẹ ẹ kò fi màá nábì àǹfààní kálí inú bí láti mọ̀ pé kò fi mọ̀ ànábì ànábì sallallahu alaihi wasallam ó ní tó bá di jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama nígbà táwọn ẹbí ń sọ̀rọ̀ nípa àṣàfáà àṣàfáàtul uzma ìsìpẹ̀ tó lágbára jù ìsìpẹ̀ tí <laughs> irú ẹ̀ ò ṣẹlẹ̀ rí irú ẹ̀ ò dẹ̀ ní ṣẹlẹ̀ mọ́ lẹ́yìn ìsìpẹ̀ yẹn ìsìpẹ̀ táwọn ẹ̀sán láwọn ó sì fún gbogbo gbogbo ẹ̀dá ọlọ́run ọba àdékẹ́ọ́lá nínú àwọn èèyàn tí wọ́n gbà fọ́ ọlọ́run ọba àdékẹ́ọ́lá subhanahu wa so anayi sẹlẹ wọn sọ wípé tó bá dijọ́ gbẹdẹ kí a máa wọn yìí ó máa a máa sá kiri alọ bá wọn anabi ọlọ́run kákàkiri kákàkiri oníkàkó máa sọ wípé nafsi nafsi nafsi nafsi nafsi inni kọtàtù nafsan mo ṣe báyìí mo ṣe báyìí ah ẹ̀mí ara mi nìkan ní ẹjẹ́ mójútó ra mi lónìí o ìdáàbò ilẹ̀ àkádà wọn náà tó rẹkọmẹ́ndì ẹlòmí títọ́ fi rẹkọmẹ́ndì anabi Isa aleyhi salatu wasalam ẹ́ òun ni wàá sọ wọ́n ní anabi sẹlẹ wọn wá júwe ẹ ah kódà bí táàrí irun rẹ̀ ó ma kọ́ ilẹ̀ báyìí tí ó dà pé gold ń jábọ́ níbi irun rẹ̀ báyìí táàrí pé yes anábì ìsàrẹ̀lẹ̀ àwà bá sọ pàṣẹ báwọn yòókù sọ ká tó dàrẹ́ ti wá sí so wà láyẹ́dùkúrú isman eh, láyẹ́dùkúrú ifman òun ní sọ wípé òun dẹ́ṣẹ̀ báyìí òun dẹ́ṣẹ̀ báyìí yóò kàn yóò pé ìdáàbò ilá Muhammad ẹlọ́bá Muhammad so ó ma bá yẹn yẹn jú ẹ so àwọn àwà padà lọ sọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam anúyẹsẹlá ń sọ yìí pé òun ó wà á ṣe sùjádà ní abẹ́ àlàárà ṣe ọlọ́run bá dìkọ́ ajẹ́ ká máa yìí pé ah, bí eléyìí làwọn kan tí àwọn fáà tí wọ́n gbé kalẹ̀ inú kan táwọn fáà sọ ó ní nípa eh, asmaniya nípa sifat ó ní yí pé àwọn ìròyìn ọlọ́run ọba àlekọ́lá subhanahu wa ta'ala àáfìrinlẹ̀ fọlọ́run ọba àlekọ́lá nuthbitu lillahi subhanahu wa ta'ala ma athbatahu li nafsihi minal asma'i wa sifat gbogbo ntọ́lọ́run ọba àlekọ́lá bá ti pera rẹ̀ kóhun ń jẹ́ ní ròyìn tàbó fi ròyìn ara rẹ̀ ńlá àfìrinlẹ̀ àwọn ròyìn ọlọ́run ọba àlekọ́lá gbogbo pátá àfìrinlẹ̀ min duni hmm, tamthilin wàtẹ̀kìf áwùtà تعطيل áwùtà wíl لا يكون ní sọ wípé ó jọ nǹkan kan nínú àwọn ẹ̀dẹ́ àwọn sìfáàtì ọlọ́run ọba àríkẹ́lá subhanahu wa ta'ala àwọn òròyìn ọlọ́run ọba àríkẹ́lá àáfìrin lẹ̀ bẹ́ẹ̀ àwa ní fi jọ ti kankan nínú àwọn ẹ̀dá rẹ̀ àwọn afáníkà wò dáadáa tẹ̀síbí ẹ̀ ìmọ̀ bóyin fẹ́ sọ ní yorùbá bóyá a máa help me out tẹ̀síbí káfí nǹkan jọ nǹkan ó yàtọ̀ sí káfí nǹkan wéra wọn àwọn afáà ní tẹ̀síbí ọlọ́run sọ̀rọ̀ ń pa tẹ̀síbí inú Qur'an ìtẹ́ra àwọn afáà máa ń sọ pé kánà ti dáadáa pé tẹ̀síbí láàyè jùlọ nà fi hu ala kulli wajh ká máa sọ pé ìròyìn ọlọ́run ọba àdékọ́lá ìkankan òjò ròyìn ìkọ̀kan a kò sí fi jọ ti kankan nínú àwọn òròyìn ọlọ́run ọba àlékiọlá wọ́n ní àgbọ̀dọ̀ sọ bẹ́ẹ̀ alal itlaq mo rò ká gbọ́ mi wọ́n ní ṣùgbọ́n tó bá tẹ̀mfìl ìfiwéra wọn ìfìròyìn ẹ̀dá kan wé ìròyìn ọlọ́run ọba àlékiọlá ìyẹn alal itlaq la yajuz bẹ́ẹ̀ ni kí ọlọ́run ọba àlékiọlá sọ pé laysa kamithlihi shay'un wa huwa sami'ul basir ẹni kò sí leisa kàmísìlì yìí ṣe ìhun ọlọ́run tún sọ pé ọlọ́run fàlà tẹ́dìrìbù lillahi amsala inna allaha ya'lamu wa antum la ta'lamu ẹ má máa wá àpèjúwe fọlọ́run ọba àlekè ọlá náà so kí ni àpèjúwe kí ni àfi ìfijọ́ àti àpèjúwe for instance ọlọ́run ọba àlekè ròyìn ara rẹ̀ pẹ̀lú ìṣẹ̀mí àwa náà ní ìṣẹ̀mí abẹ́ẹ̀kọ́ bẹ́ẹ̀ni káláwo oníṣẹ̀mí ni àní máa ń tán pè ni ìṣẹ̀mí ìmọ̀ ń ni pè ní ìṣẹ̀mí torí pé so níbẹ̀ yẹn fíhì kọ́dúró mushtarak nǹkan kan ń bẹ tó pa wá pọ̀ òní pé ń ṣẹ̀mí àwa náà ṣe kíni àwa náà ń ṣẹ̀mí àwa máa yẹ pé ń ṣẹ̀mí àwa náà ṣe kíni à ń ṣẹ̀mí kọ́dúró mushtarak wà ń irú yẹn náà pè ní tashbih ṣàgbọ́ yẹn wọ́n ní la yajuzu nafihu ala al-itlaq àgbọ̀dọ̀ sọ pé kò rí bẹ́ẹ̀ yẹn yẹn ní gbogbo ọ̀nà ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ láwọn ibì kan ó rí bẹ́ẹ̀ láwọn ibì kan yẹn ni kò jọra wọn láwọn ibì kan kò jọra wọn láwọn ibì kan bóló ti jọra wọn bóló ti jọra wọn ìyẹn làwọn àmọ́ hayatullah ìṣẹ̀mí ọlọ́run ọba àlékè ọlá òun ni dèdè ìṣẹ̀mí tó jẹ́ kíni tó yẹ pé taliqu bi jalalihi wa azamatihi subhanahu wa ta'ala èyí tó bí fi ti ti tóbi ọlọ́run ọba àlékè ọlá nígbàtí ìsẹ̀mí ti wa òun ni dìdí ìsẹ̀mí tó ẹpó bí fi ti àìjọmẹ̀dé ènìyàn ti ti wa ṣùgbọ́n sáàtà pé jọra wọn bẹ̀ rárá ṣùgbọ́n ká wá fi wé ara wọn ah sorry sáàtà pé nǹkan kan ò ká fi jọra wọn ìyẹn ni pé ká sọ pé eléyìí náà lè léyìí ká ìsẹ̀mí tọ́lọ́wọ́n bá àlékè ọlá gangan náà ni kẹ́ni o ìsẹ̀mí ti wa tẹ̀mfíìlù nìyẹn ìyẹn ni pé a sọ pé gédéǹgbé irú eléyìí náà ni eléyìí ní bákankan náà tí ẹ pé kò ní yàtọ̀ síra wọn ní gbogbo ọ̀nà àwọn afáà pé tẹ̀mfíìl lọ́lọ́run ṣe náà fi ẹnu Qur'an ẹ lẹ́sà ẹ lẹ́sà ẹ̀wọ̀n náà ní fífi fífi wéra wọn ẹ ẹ mo sọ pé a máa help me out ẹ o. táàbà ilé sọ àyẹ pé yorùbá bóyá àáfi yorùbá lẹ àmọ́ sọ lárúbáwá lẹ́ẹ̀kọ̀ọ̀kan kò sí fi wéra wọn nǹkan tí mò ń sọ nìyẹn mo sọ pé kò láfi nípa wípé káwá sọ wípé ìròyìn tó ń bẹ lára yìí o sẹ̀mí ìlọ́lọ́run ń gbọ́rọ̀ àìbí microphone bá àfi microphone àánú ó àbí àwọn sí ń bí wọ́n ń gbọ́ ilé ìtànsọ sínú gbohùngbohùn àwọn náà ń gbọ́ lákin ṣàlèfihìn jẹ́ ẹni tí ń gbọ́rọ̀ títí wa ẹ ṣàlèfiwé ìjẹ́ olùgbọ́rọ̀ tọ́lọ́wọ́n bá àlékiọ́lá ṣàlèfiwé kò láfiwé ṣùgbọ́n ó jọra wọn nípa wípé ń gbọ́ àwa náà ń gbọ́ so ó kàn yẹ pé níbo ni ò ti jọra wọn. ó jọra wọn bìkan kò jọra wọn bìkan bó ni ó ti jọra wọn sẹríkà ní lárúbáwá ni abáfin sọ ni ó dùn ó wà dàrẹ́ ti bàjẹ́ ṣùgbọ́n kò sáàyè mi bóyá àlàgbọ́ yóò bá tó ni o bóyá yóò bá wòlẹ̀ bóyá yóò bá wò ní provision fún gbólé tí ẹ́ ó ti yé so ẹ bọ́ ní ẹ́ anta man fahimta da'ani ashrah bil arabiyya at-tashbihu la yajuzu nafyuhu ala al-itlaq أما التمثيل فنفيه على الإطلاق واجب التشبيه لا ينفى على الإطلاق ما معنى التشبيه هنا معناه صفات ذاتية يروني tí ń bẹ pẹ̀lú ọlọ́run ọba àdékọ́lá صفات fìlíyà ni ìròyìn ní nǹkan kan ni tó yẹ pé ọlọ́run ọba àlìkọ́lá máa ń fẹ́ ròyìn ààrẹ kóhun máa ń ṣe wàsífàtún khabariya àti ìròyìn tó yẹ pé ọlọ́run ọba àlìkọ́lá fi ń ṣe kínni ń fẹ́ ń fún wa ní ìrò nípa ara rẹ̀ tó àwọn àǹfààní kínni sífàt ìdàtíyà àwọn ìròyìn tó yẹ pé ń bẹ̀ pẹ̀lú ọlọ́run ọba àlìkọ́lá ní gbogbogbà irú alhayat ìròyìn abẹ́kọ̀ tó ẹ́ asẹ́mìn ìròyìn ní abẹ́ẹ̀kọ́ albasir ìròyìn ní abẹ́ẹ̀kọ́ àwọn èèyàn ń bẹ pẹ̀lú ọlọ́run ọba àlekèọlá ní yàrin fi dáàtìhì ń bẹ pẹ̀lú ẹ̀ tó yẹ pé kò fi gbà kọ̀ọ̀kan fílẹ̀ ẹ́ ṣerú ok ọ̀rọ̀ tẹ́ sọ yín sẹ́yìn jẹ́ kí n fi mú nǹkan wá kí n fi mú kọ́ ìdáhùn afá wa wípé sífà ó yàtọ̀ sórúkọ ní à in the sense àti pé orúkọ òun ni tọ́lọ́n bá fi pe ara rẹ̀ àbí táwọn ẹ̀sẹ̀ la ń pè é pé ń jẹ́ báyìí ìyẹn ni pé àmọ́ forúkọ yẹn pè ṣùgbọ́n sífà kò túmọ̀ sí pé dandan kó jẹ́ pé ọlọ́run bá àlékè ọlá ń jẹ́ bẹ́ẹ̀ lórúkọ ṣùgbọ́n yóò gbàròyìn pẹ̀lú ìròyìn yẹn orúkọ máa ń kó ìròyìn sínú. Si nǹkan tórúkọ fi ju ìròyìn lọ nìyẹn ìròyìn ba'adul asma lára orúkọ ló wà ìtẹ́lẹ̀ àwọn afá sọ pé láyéláyé ẹnìkan kan ò gbọ́dọ̀ sọ wípé ìròyìn ọlọ́run ọba àlékiọlá kan bẹ ẹ orúkọ ọlọ́run ọba àlékiọlá kan bẹ tí ò ní ìròyìn mọ́tàbà àwọn jàmíyà ni àwọn kìnnì so ó ní ìròyìn ó kó ròyìn sínú ṣùgbọ́n laysa kullu sifatin isman kìí ṣe gbogbo ìròyìn ní orúkọ àwọn ìròyìn míì wà tọ́lọ́wọ́n bá àdìkálá máa fi ń ròyìn ààrẹ tó jẹ́ wípé kò kìí ṣe orúkọ ààlẹ́ pẹ̀lú orúkọ yẹn for instance eh? alcohol ó kọ nìyẹn mutakallim ẹja ṣe kakọ lọ́mọ ẹ kéròbà torúkọ lọ́wọ́n sọ pé òun jẹ́ mutakallim ṣùgbọ́n ó fi ọ̀rọ̀ ròyìn ààrẹ àbí ó fọ̀rọ̀ ròyìn ààrẹ ó fi ròyìn ara ẹ̀ náà wa kallama Allahu Musa taklima ọlọ́run bá lè kí lọ́ọ́ bá Musa sọ̀rọ̀ ní ìbásọ̀rọ̀ kan tẹ́ pé ọlọ́run fi dá ọfi ọ̀rọ̀ ni ṣùgbọ́n káàpẹ́ á ah, ó wà mutakallim Abdul mutakallim rárá ẹ̀hẹ́n rárá ọlọ́run yìí jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n ìròyìn ọ̀rọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ ìròyìn dání ìròyìn ọlọ́run ọba àlékiọ́lá ni tó ìyàtọ̀ tó mẹ́ láàrin ismu àti sifa ni tó eh, ismu àti sifa mo ń bá nǹkan kan lọ kẹ́ tó kẹ́ tó pè mí sí nǹkan kan níbẹ̀ mo ti gbàgbé ismu àti sifa àwọn afá sọ yìí pé hẹ́n sifat ìmí ń bẹ tó pé dhatiya ni ìmí ń bẹ tó pé ìlíyà ni ọlọ́run ọba àlékiọ́lá máa ń ròyìn rẹ̀ pé òun máa ń ṣe àwọn afá sọ pé ń ń ṣe ala hasad mashiatihi nígbà tó bá fẹ́ ṣe bẹ́ẹ̀ inú ẹni sifatul kalam wọn náà ní ká gbọ́ yìí o wọn ní falkalamu min aslihi fi aslihi ìpínlẹ̀ ọ̀rọ̀ sísọ sifatun dhatiya ìyẹn ni pé ó lè sọ̀rọ̀ ó lè sọ̀rọ̀ sifatun dhatiya gẹ́gẹ́ bó jẹ́ pé tèmi náà bá dákẹ́ gbọ́n dídí sìn ṣe dákẹ́ táwọn èmi báyìí sìn só tó mọ̀ sí pé a lè sọ̀rọ̀ nígbà tá a sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ wà ní aníkapa lórí ọ̀rọ̀ sísọ ṣùgbọ́n àṣọ̀rọ̀ ẹ́ àfá sọ pé min aisu wípé asli asli kalam ìpínlẹ̀ ọ̀rọ̀ sífàtó àti yà ni ṣùgbọ́n sífàtó fìlì yà ni min aisu wípé ọlọ́run bá àdékẹ́ ọlá ìgbà tó bá wù ní máa ń sọ̀rọ̀ kò sáà túmọ̀ sí pé ọlọ́run sáwà ń sọ̀rọ̀ lọ fà rárá ìgbà tó bá wù ló máa ń sọ̀rọ̀ ẹni tó bá dẹ̀wò ní ó lè bá sọ̀rọ̀ àǹfààní kó dàgbà mí wà ọlọ́run ó tún máa léǹkì sífà kan mọ́ kejì pàtó ọlọ́run sọ fún àgbẹ̀ laqad sami'a Allahu qawla allati qawla allati eh, eh, laqad sami'a Allahu qawla allati tujadiluka fi zawjiha wa tashtaki ila Allah wallahu yàdílùkà fi zàwùjá ẹni tí ń bẹ tí ń bẹ ṣe fanfa nípa ọkọ rẹ̀ yẹn wàláwù yasma'u tahawurakuma gbogbo bẹ ṣe ń sọ̀rọ̀ ìyàwó Aisha radiyallahu anha wọ́n ń lè tí mo gidi báyìí láti gbọ́ nǹkan tí ènìyàn bá nàbí sàṣálà ń sọ ẹ nínú the same room pé ah kí ni sọ wọn tí ń sọ nàbí so ìyàwó Aisha ń sọ yìí pé Allahu Akbar ó wà ń bẹ kó gbọ́ ń tẹ́nìyàn ń sọ ṣùgbọ́n lọ́wọ́ bá gbé kọ́ di sẹ́mi Allah ẹ́ àwọn afáà pé àṣé bàbá fẹ́ pe ọlọ́wọ́n bá àlékọ́ láti ó gbọ́ àṣé kì í ṣe pé pẹ̀lú ká máa pariwo gèè kò nídìí ká máa pariwo gèè nítorí ká ẹni tó ń sọ̀rọ̀ tó jẹ́ yí pé ti pálípálá náà fífi ń gbọ́n tí ń wí ìyàwó Aisha gbọ́n nǹkan tí ó ń sọ ọlọ́run sọ pé òun ti gbọ́ dáadáa but ọlọ́run sọ pé òun ti gbọ́ yẹn ọlọ́run sọ fóun ti gbọ́ yẹn sáàmà pé ń sọ fáànà bí àmọ́ bẹ́ ọlọ́run sọ gbogbo gbọ́ ogun nǹkan tẹ́ ń sọ ẹ́ sáàmà pé ń sọ fáànà bí sífàtúl kàlám ló ń lò ó ń sọ̀rọ̀ nígbà tó wù ó dẹ́n discuss topic tó wù ó dẹ́n bá nàbí sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn nígbà tó sọ tán ó tún jánu kúrò lórí abẹ́ẹ̀kọ́ ni kò sí ẹ̀ kò sọ̀rọ̀ yẹn mọ́ àdìbẹ́ àǹfààní sífàtún fìlì yá nìyẹn ni pé ìgbà tó bá wù ni máa ń lò ó kì í sàṣe gbogbo gbà ni kùránì máa ń sọ kalẹ̀ fáànà bí kò ń ṣe gbogbo gbà a sì ríbi tọ́lá ń sọ pé ọ̀rọ̀ tó ń sọ òun sọ lọ ni òun ò dákẹ́ rárá àwọn afá sọ pé ṣùgbọ́n lọ́wọ́n bá àlékọ́lá júwèé wípé àá tó bá pé ọ̀rọ̀ wọn lọ́wọ́n bá àlékọ́lá ni ó pọ̀ lọ jàǹtí rẹ́rẹ́ kúláwó kánà lùbáhárò mìdáadáa lè kalimati rabbi lànàfíìdà lùbáhárò qabla an tanfada kalimatu rabbi wàlà òjì ìnàrí bí mithlihi madada ẹ́n níbòmí ọlọ́run sọ pé ẹ́n law kanat law kanat shajaratun aqlam wal bahru yamudduhu min sab'ati abhurin ma nafidat kalimatullah ká ní pé law kana ma ala al-ardi min shajaratin aqlamun tákì gbogbo tí ń bẹ lérí lẹ́lẹ̀ ní gbogbo wọn á jẹ́ wàlbáhàrù yẹmùdùhù ẹ min sab'ati àbùhùrìn odò ìwọ̀n ń fìdí àwọn igi yẹn pé ẹ má wọrí àwọn ò máa jẹ́ ínkì yín tẹ́ ẹ máa fi kọ gbogbo àwọn igi yẹn bí gbogbo bí ayé ti igi orí ilẹ̀ ẹlẹ́sìn pọ̀ tó àwọn odò wa ń fìdí wọn pé ẹ má sá máa gba ínkì bíbí min sab'ati àbùhùrìn bódò ayé náà ṣe wàá pọ̀ tó kọ́ ajẹ́ dèdè méjì rẹ̀ ìlọ́kulọ́nà méjì ẹ̀ tàn gbogbo ẹ̀ ma nafidat kalimatullah tán bá fẹ́ máa kọ ọ̀rọ̀ ọlọ́run bá àdékè ọlá kásá máa kọ ọ̀rọ̀ àwọn ọlọ́run bá àdékè ọlá ọ̀rọ̀ ọlọ́run ò lè tán gbogbo wọn gbẹ yányán tọrọ ọlọ́run bá àdékè ọlá ò ní lè tán rárá àwọn afáàní bẹ́ẹ̀ ni ó túmọ̀ sí pé kẹ́hìn ọ̀rọ̀ èké bẹ́ẹ̀ ọlọ́run bá tí ò lè sọ̀rọ̀ ni ẹ̀hẹ́n tàmùkà títí ń sọ bọ̀ so ọlọ́run bàdìkọ́lá wá ń púrúfù ẹ̀ pé ó pọ̀ gidi gan má nà fi kò lè tán ṣùgbọ́n tó ti bẹ́ ìgbà tí máa ń sọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìgbà tó bá ṣe kíni ìgbà tó bá wù ní ìgbà tó bá fẹ́ sọ tó bá fẹ́ lo mọ̀ṣíà láti lo ìròyìn yẹn ó máa chúùsì ẹ̀ pé yes mo fẹ́ lo ìròyìn yìí lónìí ẹ̀ẹ́ yóò wá lò ṣàrẹ́ àfáàní pé irú yẹn sifat fèrè yíyá ni wọ́n ní ṣùgbọ́n àwọn sifaati khabariya ó ní àwọn kan tọ́lọ́wọ́n bá àdìgbọ́lá máa ń sọ pé mi náà ní jẹ́ báyò mi ní ṣe báyò ń fún wa ní ìròyìn bẹ́ẹ̀ sáré bẹ́ẹ̀ wípé òun ló rí rí báyìí so àwọn sifaati ọlọ́wọ́n bá àdìgbọ́lá subhanahu wa ta'ala a gbọ́dọ̀ já níyàn kódà bàbá Ibn Taymiyyah rahimahullah wọ́n ní agbọ́n lólu ok ẹja ẹja bá ra ń dọ̀ baba ibn Taymiyyah rahimahullah wọ́n ní kò sí nínú àwọn salaf ẹn tó wá sọ yìí pé sifat àwọn ìròyìn ọlọ́wọ́n bá àdékẹ́ra ó wà náà mutashabihat tàbọ̀ ó wà náà kan tó rújú wọ́n ní kò rújú rárá torí yìí pé inú ọ̀rọ̀ àwọn kèfèrí inú nǹkan tí wọ́n máa ń ṣe ni pé in tó bá rújú inú àsọ̀kalẹ̀ ọlọ́wọ́n bá àdékẹ́ra ìbẹ̀rẹ̀ àwọn máa ń tẹ́ ọ ṣe kẹ́ni àmọ́ tẹ́bàtì tó àwa rí inú àwọn kan náà wọn dùlal náà tàbí sọ náà táwọn náà sọ wípé àwọn ìròyìn ọlọ́wọ́n bá àlékè ọlá kankan orújú ìtẹ́ láti rá àmọ̀fà wíbọ̀ àwọn pé ah láàfà mu màánà àmọ̀túmẹ̀ a sọ pé ọlọ́run aya àwọn abáàdọ́rẹ́gẹ́ ìtòrí ẹ̀ látọ̀ ọlọ́wọ́n bá àlékè sọ yí pé huwa alladhi anzala alayka alkitaba minhu ayatun muhkamatun hunna ummul kitabi wa ukhru mutashabihatun fa'amma alladhina fi qulubihim zaygun fayattabi'una ma tashabaha minhu ibtigha'a alfitnati wa ibtigha'a ta'wilihi wa ma ya'lamu ta'wilahu illa Allah war-rasikhuna fil ilmi yaquluna amanna bihi kullu min 'indi rabbina wa ma yadhakkaru illa ulul albab bàbá mi tẹ́mi àní ká má gbàtàn jẹ pẹ̀lú wípé àyà yẹn ká má sọ yìí pé ẹ àwọn ẹni ẹ àwọn àyà tó gbé àwọn ìròyìn ọlọ́run bá àlekọ́ láwọn kan bẹ́ẹ̀ tó rújú mọ́sábà àwọn jàmíyà mọ́sábà àwọn bídíà òun nìyẹn kò sẹ́yọ̀ kan báyìí tí kan náà sọ abàsọ káwọn òmò túmọ̀ rí láyé báwọn ọmọ kan tọ́lọ́run sọ mbẹ́ láyé láyé ẹnìkan ò jiyàn rí láyé kò sí wọ́n ní nígbà tí ọlọ́run sọ pé fi àyàtò muhkamat ó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn àyà tó fojú hàn gédégbé wà ó kọ́rù mutashabihat àwọn míì wà ń bẹ̀ tó jẹ́ pé kíni o tó rújú wọ́n ní inú àwọn ilé tó hàn gbedegbe yẹn òun ni àwọn àyàtò làsímọ́ ìwà sifat gbogbo bí tọ́nà àwọn tó kàmáàtì ní gbogbo ẹ̀ torí kókò sí kankan náà sàhábà tó wá jiyàn níjọ́ kan yí láyé wọ́n ti lọ tán kí gbogbo wàhálà yẹn tó bẹ̀rẹ̀ ẹ́ wàá kọ́rù mutashabihat àwọn kan wà ń bẹ̀ tó ṣe kíni tó rújú ọlọ́run kẹfà amalẹ̀dínà fi kulubihim zaybun àwọn tí ìyẹ̀kú olójú ọ̀nà ń bẹ nínú ọkàn wọn tàwọn tí àánú ń bẹ nínú ọkàn wọn fayattabi'una ma tashabaha minhu ilé tó wá rúgbìn yẹn làwọn fẹ́ ṣe kíni làwọn fẹ́ tẹ̀lé ibtigha alfitnati wa ibtigha àtàwé láti lè bá dá fìtínà lẹ̀ kán lè bá máa yí nǹkan táwọn jàmíyà ń ṣe táwọn mutazila ń ṣe òun nìyẹn wọ́n ṣe tàwé ọlọ́ni wa ma ya'lamu ta'wilahu illa Allah bẹ́ẹ̀ ni ẹni tó mọ̀ gangan ìtumọ̀ rẹ̀ òun lọ́lọ́wọ́n bá àlékè fil ilmi yaquluna amanna bihi àwọn èèyàn tó ń wá rinlẹ̀ nínú mọ̀ wọ́n sọ pé a nígbàgbọ́ sí kullu min indi rabbina lọ́lọ́run ló ti àwọn afáàní kámà dáadáa o àrí chairman pé abdullahi bin masud àbá abdullahi bin abbas dẹni ó ní wà ánà ó ní wà ánà min ar-rasikhina fil wà ar-rasikhuna mi tọ́lọ̀ ń ó ní mo wà nínú àwọn ar-rasikhuna nínú àwọn tí màá wọ́n rinlẹ̀ gidi gan ẹgbẹ́ wọn sọ pé amanna bi anígbàgbọ́ sí àwọn afáàsọ pé ká má jẹ́ kó dàrú o nípa wípé bí àwọn àyàtul asma'i wa sifati wà nínú mutashabi Allahu alladhi nazzala al-kitaba Allahu alladhi ẹnam lẹ́dí ayàn nazzala al-kitaba Allahu alladhi nazzala ahsana al-hadithi kitaban mutashabihan mutashabihan wọ́n kò sínú àwọn àyàtul sifati al-asma'i wa èyí tó rújú rárá kò sí mbẹ kò sínú kò ń yẹ mọ́dábà àwọn alùsùnà àlìjàmá àkásọ pé ìkan rújú nínú àwọn àyà tó sọ̀rọ̀ nípa orúkọ ọlọ́run àbí nípa àwọn àròyìn ẹ̀ ẹnìkan kan bánà bí jiyàn rí njọ́ kan yé pé ọ̀ṣẹ̀lẹ̀ máa pè ní àfàwọn mùṣìríkí àwọn mùṣìríkí nìkan àwọn náà ń ṣe bẹ́ẹ̀ àwọn sọ̀hábà àwọn kò rújú látàsùkò àwọn sọ̀hábà kò rújú àsìkò wọn lọ tán kí wàhálà bídà wípé ẹ eléyìí túmọ̀ sí eléyìí eléyìí ò ní túmọ̀ eléyìí gbundu ẹ orúkọ lásán ni kò ní túmọ̀ kó tó bẹ̀rẹ̀ wọ́n ní so ká má jẹ́ kó dàrú máa lọ ká pé ẹ téèyàn bá tiẹ̀ gbọ́ yé ṣe bí ọlọ́run sọ pé wà rọ̀ṣọ̀kú náà fìlẹ́ mi rárá àti ń gba dìfíìtì díẹ̀ díẹ̀ ni ọlọ́run pé wà rọ̀ṣọ̀kú náà fìlẹ́ mi yaquluna amanna bihi àwọn tí wọ́n ti mọ̀ wọ́n rinlẹ̀ wọ́n sọ pé a nígbàgbọ́ sí gbogbo ẹ̀ kullu min indi rabbina ọ̀dọ̀ ọlọ́run ní gbogbo àti wá rárá o àwọn kan mìíràn lọ́lọ́run sọ entirely irú for instance eh, Umar bin Khattab radhiyallahu anhu olóhùn ohun mọ̀túmọ̀ kàlálà yasalunaka anil kalala ó ní kò yé òun ó bẹ́ẹ̀ máa ń bèèrè lọ́wọ́ ànábì gan kí ni kàlálà ó ní kò yé òun ìyẹn làwọn afáàfù sọ wípé mutashabihat ẹ wọ́n ní ìmí wà tó jẹ́ wípé mutashabihat generally ni yóò dàrú máwọn èèyàn lọ́wọ́ ìmí dẹ̀ wà tó jẹ́ wípé yóò dàrú máwọn ẹnìkan lọ́wọ́ kò ní dàrú máwọn ẹnìkan lọ́wọ́ ìtumọ̀ rẹ̀ ó rújú máwọn ẹnìkan lọ́wọ́ kò ní rújú máwọn ẹnìkan lọ́wọ́ tó eléyìí tí sẹ́dínà umaru sọ yẹn ṣàmì pé kò sórúkọ ọlọ́run ní kàlálà kò dẹ́ ń ṣe sífọ́ ọlọ́run ọba àlékè ọlá ìtẹ́ àwọn bàbá àwọn àfáàgbà wọn máa ń sọ yìí pé ẹni tó bá sọ yìí pé àyàtù sifat àyàtù lasma ìwà sifat àwọn mutashabihati wà ń bẹ̀ wọ́n á ní fún wa ní ẹ̀rí ẹ̀yọ̀ kan tó sọ yìí pé àwọn salaf wọn ìkànnù àwọn orúkọ ọlọ́run ọba àlékè ọlá ìtumọ̀ rẹ̀ ó dàrú mọ́ wọn lọ́wọ́ àbórú wọn lójú wọn wá ń ṣe fàǹfà lórí ẹ̀ fún wa ní example yọkan fún wa ní kanu wọn tí ó a ó gbórúkọ lọ́n bá ìdáná àmọ́ kò yé wa àmọ́ ń tọ́lọ́ ń sọ ńbẹ́ wọ́n wá yapa ẹnu eléyìí sọ báyìí eléyìí sọ kejì a rí i pé ẹnu wọn ò í yapa tó bá di jẹ́ ìròyìn ọlọ́run bá lè kẹ́ra ni àbúrúkọ ọlọ́run bá bóòlù ọlọ́run ṣe wa máa júwe ara rẹ̀ fún wa lọ́nà tí ó mọ̀ rú wa lójú rárá rárá àkìsè wọ́n ní ṣáwà gbà yípe àwọn ìròyìn yìí kágbà ọ̀ ṣe wọ́n ní àní ṣe tàwíl àní ṣe tẹ̀síl kíni tàwíl ní pé àní máa yí kúrò níbi ìtumọ̀ rẹ̀ ká máa lọ fún ní ìtumọ̀ míì àwọn àṣà ìrà àwọn máa ń ṣe lé wọ́n á ní yẹ́dù yẹ́dùlá wọn ni níhàmà àbíkú wà àbágbára bẹ́ẹ̀ ni nǹkan tó fà àwọn afọ́ kàfàrà àwọn tí wọ́n sọ eléyìí nínú wọn wọ́n ní fùsáàkì ni wọ́n torí pé nínú èdè lárúbáwá yẹ́dù máa ń túmọ̀ nǹkan tí wọ́n sọ yẹn lóòótọ́ ṣàgbọ́yé tàwílù tí wọ́n ṣe yẹn tàwílù ni tó yẹ pé ó ní àyè ní inú èdè lárúbáwá ṣùgbọ́n kò láyè nínú Islam torí pé yẹ́dù yẹn ọlọ́run fẹ́ ká tu tọ́lọ́run bá ti ń ròyìn ara rẹ̀ a gbọ́dọ̀ máa tu sí nǹkan mi ìpínlẹ̀ túmọ̀ rẹ̀ gangan láṣẹ kìnnì àwọn ní pé ọwọ́ lọ́wọ́ ń jẹ́ amọ́wọ́ so titi ẹ̀ yàtọ̀ sí tiwa nípa wípé ọwọ́ titi ẹ̀ ó ṣe bìfíìtì òun for instance kálíbà àmọ̀kọ́wọ́ rẹ̀ yàtọ̀ sí tiwa anabi sallallahu alayhi wa sallam ó ní al'ardu yawmal qiyamati kal khubzati fi yadillah ilẹ̀ẹ́lẹ̀ tó bá di jọ́ gbìndé alikiyama yóò dàbí pàfún búrẹ́dì bí àwọn èèyàn ṣe mọ àwọn tó máa ń ṣe búrẹ́dì wọ́n ṣe máa ń fún mọ́ ọwọ́ báyìí tó máa ń fún báyìí so bí ọlọ́run bá àdìkẹ́ ló ṣe mú ilẹ̀ ilẹ̀ dání nìyẹn tó bá di jọ́ gbìndé alikiyama tọ́lọ́run máa ṣe báyìí tọ́lọ́run máa fún ṣe bọ́wọ́ nìyẹn ẹ́ wàlárùdù jẹ̀mí àn àdìsẹ̀ lànà bí fi ń wal ardu jami'an qabdatuhu yawm al-qiyamah tó bá dijọ́ gbendi al-qiyamah ọlọ́run kan mugu lẹ́lẹ̀ dání báyìí ni al ardu jami'an yẹn kókó sámà ilẹ̀ ẹlẹ́ méjèèjì yẹn yẹn pátápátá was samawatu matwiyatun bi yamini ọlọ́run àfọwọ́ tán ká sámà báyìí <laughs> ṣebí ọwọ́ ìbọwọ́ náà nìyẹn so sáré pé wíláláì kò lè jọra wọn kò lè jọra wọn làwọn kò lè jọra wọn àkàmọ́ ibi tó ti jọra wọn ni pé ọwọ́ náà ni tàbí bẹ́ẹ̀ àṣemọ̀ntánpè ní ọwọ́ ṣùgbọ́n ṣé ìka márùn ló wá wà ń bẹ̀ ni àbótí ẹ̀ ní ìka kàn pé rárá ìka rẹ̀ ju márùn lọ abẹ́ ìpè ń bolo ti fi karòyìn ara ẹ̀ níta àmọ́ ni pé àmọ́ ọwọ́ tó tẹ́ bá wá sọ yìí pé ó níka ayẹnẹ̀dẹ̀lẹ̀ kò níka ẹ̀rí dà márùn nìka rẹ̀ pẹ̀lú ẹ̀rí o so ló jẹ́ pé ìntọ́lọ̀ ń bá fi rin ilẹ̀ gangan tánú ìsàlá bá fi rin rẹ̀ ibẹ̀ là á dùn ó sí tawakuf á dùn yanyan àrímọ́tú eléyìí àwọn afáàní àní ṣe tẹkíyìf nínú ẹ̀ ní pé lẹ́yìn pé àní ṣe tààtìl àti ní ṣe kíni o àní ṣe tààtìl àní sọ pé kò ní ìtumọ̀ àdẹ̀ ní ṣe tàwíl àní yí ìtumọ̀ rẹ̀ síbi tí èsì ìtumọ̀ rẹ̀ bẹ́ẹ̀ la ní ṣe tẹ̀kìyìf a ní sọ wípé báyìí lórí ṣùgbọ́n àwọn afáàsọ pé a ní sọ pé báyìí lórí yẹn ṣùgbọ́n mọ̀ kò ní bó ṣe rí masala a ní sọ pé sífàtúmí sífàtìlá àlàhádì ìfìyà ipe orí báyìí ṣé ó túmọ̀ sí pé kò ní bó ṣe rí kò túmọ̀ sí ó ní bó ṣe rí ẹ́ aláàkàmọ́ torí pé a lè mọ̀ tẹ̀kẹ́ ibùn lẹ́yìn tá a bá wọnú àlìjánà gan hadithi wa ipe anabi sẹlẹ ń sọ wípé lẹ́yìn tá a bá wọnú àlìjánà ẹ tọ́lọ́mọ bá àlìkọ́lá sọ wípé inú tó ga jù eléyìí tó ga jù nínú gbádùn àlìjánà ni pé a sì kéne o a rí ọlọ́mọ bá àlìkọ́ anabi sẹlẹ wọn ju o wípé a máa wá rí ọlọ́mọ bá àlìkọ́ lá pẹ̀lú àwòrán oríṣiríṣi inú wa máa dùn sí kọ́lọ́ǹkó sí wa lọ́mọ àlìjánà so a tún máa rí inú ó tún máa nítorí yí pé ẹni tó bá kúkú tóbi tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà tójú yìí ò sì lè à kí lọ́lọ́n sọ ọlọ́n sọ yí pé ẹ́n wàlá yuhituna bihi ilman ní suratu Taha wàlá yuhituna bihi ilman àlẹ́ ìmáwá ò lè rọ kiri ká ọlọ́run ọba àlékẹ́ ọlá gbàtà rí gan àtúmọ̀ rí pẹ̀lú àwọn fáwọn pé òkè tabawo mọ́tò kóyà kò jẹ́ nídìí mọ́tò gan òpó yìí ń sìn sàmọ̀ wàhálà sàwọn tá a jókòó lẹ́yìn yẹn à ń rẹ́yìn abẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n àwa náà ò rí ibi tí àwa náà dojú kọ bíbi abẹ́ẹ̀kọ́ ni so onígbà táwọn náà bá tó ń yí ká máa rí àtò máa rí píkṣọ oríṣiríṣi tó wà fún òkú ẹ̀yọ̀ kan yẹn náà ni kálí bá ma gbogbo ìṣekéré tó náà nìyẹn ojú yìí ò lè ká kò lè ká gbogbo ẹ̀ ọlọ́run bá lékè ọlá so ìwọ̀n fi yẹn rinlẹ̀ ó ní kèéfì yá ṣùgbọ́n kèéfì yá yẹn káwá báyìí ló ṣe rí àgbẹ̀yẹn ni mọ́ màálìkì ní wọ́n sọ pé ó sọ nígbà téèyàn kan wá bá tó bẹ̀rẹ̀ pé alàlẹ́ àríṣì stáwà ó ṣe pẹ̀tẹ́pẹ̀rẹ̀ lórí aláṣẹ kéfà stáwà báwo ló ṣe ṣe pẹ̀tẹ́pẹ̀rẹ̀ so ó wá sọ pé al-istiwa o ma'alumun hmm, wàlẹ̀ kéfù majhulun àǹfààní ká gbọ́gbọ́n ipú tiẹ̀ istiwa àmọ́ ó sọ ó wà al-kayf ṣùgbọ́n báwo ló ṣe ṣe kò túmọ̀ sí pé kò sí o ṣùgbọ́n mọ̀ jùhúlù àmọ́ torí kò sọ fún wa àṣìgbà su'alu anhu káwa fẹ́ wádìí pé bóun gangan ló ṣe rí ńgbà tí ò sọ fún wa ṣé kò wá mọ̀ ni ṣé kò mọ̀ kò ń sọ fún wa pé bóun pẹ̀tẹ́ bóun ni ó rí pé àní ìdí ẹ̀ so kò sọ fún wa àmìmọ̀ pé wàsù àlọ́ àgbòbèdà àtùn ìmọ̀ wá béèrè wípé báwo ló rí lóòótọ́ àdádálẹ̀ ni nínú ìwáyà mi wọ́n ní àfá Imam Malik ló sọ ọ̀rọ̀ Rabi'a wọ́n ní ló bá sọ fún wọ́n ní kó tẹ́ kó tó dáhùn ó kọ́kọ́ fún kodò pàtẹ́ni ẹ béèrè béèrè ó dá lóhùn gbà tó dá lóhùn tán wà ní akhriju rajul ọkùnrin tó béèrè ẹ gbé jáde ẹ ẹjù síta fa innahu mubtadi aládàádálẹ̀ ni ìbéèrè tó béèrè yẹn kìí ṣe kó fẹ́ fi kọ́ ìmọ̀ ó fẹ́ fi bà nǹkan jẹ́ ni ìtọ́ ìta bá rí onífìtì náà kìí ṣe mọ́kìf tó da oníkàmá wá dẹ̀ pẹ̀lú àwọn onífìtì náà alal itlaq generally rárá nígbà míì gan ẹlòmíì lè fẹ́ kó sínú fitna tí ò ní mọ̀ pé fitna ló ń fẹ́ kó sí ẹni tó bá yẹ ká lè koko mọ́ á lè koko mọ́ kò sínú mọ́sábà àwọn sára kẹ́ pé alali tlak lean náà máa ń lò rárá o kò ń ṣe lean gbogbo gbà o ẹ àwọn ànábì ọlọ́pìn ọmọ ṣídára ti yẹ ànábì Musa gbà tó mú tó mú kẹ́nà pé ọmọ ya rẹ̀ Harun ó fa orí ẹ̀ tó fa nífàkúfà ah ó ní yabna omi um rántí <laughs> o ọmọ ìyá ni wá o látàkùn bìrá sí wàhálà bìlì hìyàtì bọ́ sí gbá orí ìmú olè kan o ẹni <laughs> ah, ah, khashitu àǹtakó ní mo nǹkan tí mo bẹ̀rù náà ni pé kọ́ máa sọ pé faraqta bayna bani Isra'il pé mo jẹ́ káàrin ó dàrú nǹkan tí mo bẹ̀rù nìyẹn o kéèké mo fẹ́ kéèké mi mo ní ká lọ́ máa sin nǹkan mi tó yàtọ̀ sọ́lọ́hún o so a máa fi mawdi'i shidda wọ́n dẹ̀ máa ń lo lean fi mawdi'i lean ṣùgbọ́n ká má mọ̀ bí tó yẹ ká ti lo méjèèjì náà ni problem so tó ẹ yẹ ká ká da kíni wàá dùn bí bóyá wọ́n bá wá di ní ọ̀sẹ̀ tí ó kọjá lè padà sí báàbù yẹn ká parí ẹ̀ fọ́ ká tó mọ̀ lọ aqulu qawli hadha astaghfirullahi wa lakum ولسائر المسلمين فاستغفر من كل ذنب انه هو الغفور الرحيم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك so kí àjọ kí amúra àwọn kíní sanitation wa ní mọ́ṣáláṣí káàdẹ̀ rántí wípé ká má lọ lé o torí àwọn agbófinró wọ́n wà ní ojú títì kò ní dákí àlọ́lé <laughs> o jésù àkúnláfẹ́